fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi Jésù kó wá fọ̀rọ̀ mi ṣèyanu sí i. ibi tó sì mí dé o Jésù ìwọ nìkan ló yẹ kó mi ń lọ ìwọ nìkan ló yẹ kó lè yẹ nìkan bójú olè bẹ̀bẹ̀ mi túbọ̀ máa ṣọ̀nà mi ní rere mo ti di ìrọ̀pọ̀ o mo ti di ìrọ̀pọ̀ o mo di ìrọ̀pọ̀ o. múṣẹ o wá tóbi jù wá múṣẹ o ọlọ́run ìgbàlà ìlérí ayọ̀ rere tó ṣe múṣẹ o láyé mi o múṣẹ o wá tóbi jù wá múṣẹ o ọlọ́run ìgbàlà ìlérí ayọ̀ rere tó ṣe. rẹ nínú ayé mi afọ́jú gbọ́ tó sì ríran tádìtì gbọ́ tó sì gbọ́ràn tí àrọ́ gbọ́ tó fò fayọ̀ ọlọ́run wá sọ̀rọ̀ yìí rẹ sáyé mi gẹ́gẹ́ bí ìṣe rẹ olúwa ọlọ́run wá ṣàánú mi o mo ti di rọmọ o mo ti di rọmọ o mo di rọmọ o bàbá wa fọ̀rọ̀ mi ṣe yára. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. àjàbalẹ̀ àkọ́kọ́ nínú ọdún tuntun tèmi mm. tiẹ̀ ni o tèmi rẹ tèmi rẹ mm. ọlọ́run sì ṣe sátúpè lákọ̀ọ́kọ́ nítorí pé ìsinmi lọ́jọ́ òní tún jẹ́. ìsinmi fún àwọn òṣìṣẹ́ ọba àtòṣìṣẹ́ <laughs> àwọn ètò òṣìṣẹ́ ọba <laughs> òṣìṣẹ́ ìjòyè làwà. <laughs> Ah, ọ̀gá o oh àwọn kan ah, ọmọ nàìjíríà a hmm. fẹ́ràn olùdébí kàṣí nǹkan ah. àwọn kan tó ń dábàá ọ̀la pé wọ́n mọ̀ eh, ní wọ́n lè má lọ ọ̀la náà tún wọ́n lè má lọ kọ́mọ wulẹ̀ lọ tó bá fẹ́ ra àwọn ọmọ rẹ̀ kó sùn kó sùn lónìí. n <laughs> bá wa rè. e bá wa rè orí n bá ìbí ni. n bá wa rè e bá wa ń bí iṣẹ́ ládàá bá sí i lórí. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba iná níjọ́ máa já sọpẹ́ fún wa. a a kí gbogbo ẹ̀yin èèyàn a kú àṣekù ọdún ti ọdún tuntun ọdún kérésìmesì àjọpọ̀ mm. mọ́ra wọn náà ni bí ti wá wù gbogbo mm. bá a bá ti ṣéhùn ẹ̀já gbà pé bọ́ọ̀lù ọ̀hún ọba ṣe ṣe náà ni ẹ̀ẹ́n bọ́ bá ti bá ní láàrin èmi ò sọ fún yàrá èmi sọ fún yìí sọ́dún ọ̀wá kọjá lọ sọ́dún ọ̀wá kọjá lọ ni ẹ bá tọ́ bọ́ gbèsè nísìn wọ́n máa ẹ dákun ẹ má gbàgbé o olóróró yẹn ò ní í gbà o ṣe ẹ̀pọ̀ fara sẹ́yìn ni. ẹ mọ oògùn ẹ lè mọ ní sùúrù mi mo sọ fún yín pé mi ò sọ fún yín mi ò sọ fún yín tẹ́lẹ̀ ni àwọn náà ń fọwọ́ kọ́ ni àwọn tó ń bọ̀ àwa náà láṣìírí wọn ń sọ ẹ wo ohun mi ò lé o tó mo ti bá sọ tẹ́lẹ̀ o mo sọ fún mo sọ fún tẹ́lẹ̀ pé ẹ má ti tọ̀bẹ bọ̀ lọ́rùn o bẹ́ẹ̀ bá ti tọ̀bẹ bọ̀ tọ́kì lọ́rùn báyìí àbógunfe lẹ́gbàá yìí. sọ́ọ̀mọ̀ sẹ̀rẹ̀gùn ni èyí ẹ ṣeré gòsà a ní máa sọ tiẹ̀ ìgbà tá a ní kẹ́ ẹ dúró jẹ́jẹ́ lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́. ẹ lóbi ẹdìẹ lágbára ẹka ọlọgbẹ ti tọkì oní tọkì. ẹdìẹ gan ọgbà yìí lọ́dún yìí nítorí pé àwọn tó ń ṣe ọ̀sìn adìẹ mọ̀mọ́ pìtì yín o ah. wọn ò rókòwò ṣe gidi eh, lọ́dún yìí. wọn lápò kan ti di nine thousand. àpò kíni àpò jẹ adìẹ hmm. ẹyin tọpọ dandan kẹyìn alẹ́ ọ̀rẹ́ mi kan ti ń sin adìẹ n bá sì délé ẹ̀ ìmọ̀jẹ̀ ìwulẹ̀ dáko yóò ti gbọ́ láàárọ̀ kì í sọ lọ́sìn adìẹ àwọn lọ́sìn alábọ̀ọ́pa ni ó kó ọ̀dà síbi ẹnu àbáwọlé lórí rẹ̀ ah, ah, kérésì ṣẹ̀ṣẹ̀ kú bí ọ̀sẹ̀ méjì ni ah, ọ̀rẹ́ wa àwọn adìẹ nǹkan àbúrò mi ló wá kó ní àwọn ọmọ bá wa bọ̀ mu ẹ ẹ tí kò dá kúkú nígbà gbèsè oúnjẹ tó fẹ́ pààyàn ọmọ èèyàn tí ì jẹun adìẹ ní ọmọ mọ́tún lásìrí jàre. Oh <laughs> Ah, ẹ̀yin onípótí ọlọ́run tí ń gbẹ̀dà ba ẹ̀dá gbé bùkátà yóò bá ń gbé e. àmín mm, àmín. torí bẹ́yìn ọ̀ bí bá a ṣe yín ọ̀ bá ṣe kí n bá a láti wá ọ̀la má díẹ̀ nǹkan ọ̀sìn adìẹ eh, abìẹ náà la fi ń mm-hmm. ṣẹ̀jọ́ ẹ̀. yes abọ́bọ̀ ọgbà mm-hmm. mm, mi bí mo ṣe rí làárọ̀ yìí o. ọ̀rọ̀ gbà mí bí mo ṣe rí làárọ̀ yìí kọ́ yìí eh, ṣe sẹ́lẹ̀nsẹ̀ ìwọ gan lọ́yẹ̀ kí n jẹ́ kó o ṣe. sẹ́lẹ̀nsẹ̀ ni yóò mọ̀ pé eh? kábíyèsí wájà lánàá kò yẹ ń wábi iṣẹ́ sọ yẹ ń wábi iṣẹ́ ni. Ah, ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ètò wa pọ́n lọ́hún lé lára mi ọwọ da ẹ ọ wà á eh, ṣiṣẹ́ dáadáa eh, la apá ṣiṣẹ́ ó ṣiṣẹ́ o ọfẹ ọfẹ purọ́ èmi gbọ́ ọmọ bọ́ ṣe jára rẹ̀ ńjàkújà lánàá ni ẹ wo akí gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn pátápátá àkùtì mm. lédè kábíyèsí ọba wa uh, Saliu Adétúnjí mm. uh, ajé ògógún ní sọ one kábíyèsí mm. tó ẹ eh, bó bó ṣe wọ ọlọ́run ọba mm. iná ni ó ṣe tóun kí ọlọ́run ọba elédùn àrẹ̀kọ́ ajẹ́ kẹ́yìn bàbá ọmọ dáa fún wa nígboro ilẹ̀ Ìbàdàn eh, kéku ọmọ kébi eku kẹyọ ọmọ kébi ẹyẹ eh, gbogbo ntòǹkàkọ́ abá ti ń dáwọ́lé báyìí mm. kọ́mọ ju wa náà ni àtàlejò àtòǹlé báyìí àmọ́ ìgbà ọba tuntun àmọ́ sí dáadáa náà bákan náà ẹyọ ìwúre tààrọ inú. bẹ́ẹ̀ni àwọn ìwé ìròyìn mẹ́rin ìlà kó wa gẹ́gẹ́ bí ìṣe wa. nínú àwọn ìwé ìròyìn tá a wá kó àwọn ìkànnlú ti bẹ̀rẹ̀ sí ní kí mọ̀lẹ́bí àti gbogbo ọmọ bíbí àti ará ilẹ̀ Ìbàdàn pé wọ́n kò ti kábíyèsí tí wọ́n darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn. Hmm. Buhari ààrẹ Nàìjíríà wọ́n ti kẹ́dùn pẹ̀lú gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n sì ọ̀rọ̀ wọn náà tún kan tàwọn èèkan orílẹ̀-èdè Nàìjíríà àwọn tó lókọ lókì láwùjọ ilẹ̀ yìí tí wọ́n ti kàn sí wa nílẹ̀ Ìbàdàn láti bá wa dárò ìta gbangba punch ìta gbangba Vanguard ti ń bẹ níwájú mi mo rí i tí wọ́n kọ síbẹ̀ ní ìgboro ilẹ̀ ti Ìbàdàn ìròyìn kan náà tún ní eléyìí tí wọ́n kọ gbangba ìta ìwé ìròyìn Nigerian Tribune ní ẹ̀kọ́ sí pé ìbàdàn odò wa pé báyìí fún kábíyèsí tó wàjà ìbàdàn stand still gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní wọ́n sọ wípé àwọn ọjà wọ́n ra tì í díẹ̀ ní òní ni o láti fi bu ọlá fún kábíyèsí gbangba ìta ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni wọ́n kọ́ sí wọ́n ya àwòrán àwọn ètò pọ̀ ńbẹ̀ ní ààfin ní pópó ìmọ̀já lánàá. Mm. ní báyìí nínú gbangba ìta ìwé ìròyìn ti Daily Sun wọ́n sọ ọ́ wọ́n ní babakú babakú mọ̀mọ́ ní nígbà tí kábíyèsí olúbàdàn ti wàjà wọ́n ní wọ́n ti ń sọ báyìí wípé adédàlíwò lọ́dọ̀ olóyè lẹ́kan balógun. tọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n kọ sí ìta gbangba Vanguard fún tòní tí wọ́n pe gbogbo ojú ní bẹ lára bàbá lẹ́kan balógun lásìkò yìí pẹ̀lú bí ọba adétúnjì ti ṣe darapọ̀ máwọn baba ńlá rẹ̀ lẹ́ni àádọ́rùn ọdún lé mẹ́ta ninety three ẹ jẹ́ a lọ sí àpátápàrà agbára ní Àbújá lọ́hùn-ún wọ́n ní pẹ̀lú covid nineteen tó wá gbòde kan yìí iléeṣẹ́ ààrẹ presidency ti ní gbogbo àwọn àlejò tó bá fẹ́ máa wá sórọ̀ kì báyìí àwọn máa ṣe àyẹ̀wò wọ́n máa ṣe test kí wọ́n tó máa wọ inú iléeṣẹ́ ààrẹ láti rí ẹnikẹ́ni ìròyìn pé okay now ìta gbangba Vanguard fún tòórọ yìí. gbogbo àwọn nǹkan tá à ń ka yìí inú àwọn ìwé ìròyìn tí wọ́n kó wá iná ni ó ti jáde ẹ̀wá ajá tó mú kàkà tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ti ètò ẹ̀kọ́ ASUU wọ́n ní ọ̀rọ̀ yìí ò ní sùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o àmọ́ ìjọba àpapọ̀ sọ pé ASUU ẹ̀ ní ìdí kankan tẹ́ ẹ fi gbọ́dọ̀ yan iṣẹ́ lódì all right lókè rẹ̀ wọ́n tún kọ ti asupu náà síbẹ̀ sẹ́yìn pé asu yàtọ̀ sí asupu ah, ah. asupu òun náà ni ìjọba àpapọ̀ tún ń sọ fún báyìí o àbí àwọn gan ní sọ fún ìjọba àpapọ̀ wípé ọmọ sọ àwọn èyí ti jẹ́ táwọn wà lójú kan náà bí omi ẹ̀kú fọdún hmm. méjìlá lórí same salary structure tó wá já sí pé kò paasi kò fẹ́ẹ̀lì kò sì kó n kíláàsì kan. abẹ́ ètò ìṣúná ọdún tá a wà yìí twenty twenty two twenty twenty two budget iléeṣẹ́ ààrẹ presidency ti ní kò ní sí wàhálà kankan lórí bọ́jẹ̀tì ọdún yìí kò ní sí wàhálà kankan láàrin ẹ̀ka aláṣẹ executive àti ẹ̀ka asòfin legislature ìròyìn yẹn pé okay now àti gbọ́ hmm, àti gbà ìta mm-hmm. gbangba Vanguard fún tòórọ̀ yìí. láti iléeṣẹ́ ààrẹ ní Àbújá lọ́hùn-ún wọ́n kọ ìròyìn kan síbẹ̀ níbi tí wọ́n ti ń ṣe àlàyé wípé èyí ni ìdí tí ààrẹ wa Muhammadu Buhari tó fi buwọ́ lu àbá ètò ìsúná fún ti ọdún 2022 tá a wà yìí tòun ti bó ṣe jẹ́ pé àwọn àlàfíbọ̀ kọ̀ọ̀kan wọn rápálá wọnú tó gbé ránṣẹ́ sílé ìgbìmọ̀ asòfin àgbà. Hmm. ẹni tí ó ń gbẹnu sọ bíi lọ́ọ̀yà fún olóyè Sunday Ìgbòho wọ́n ní ó ti kọ̀wé fipò sílẹ̀ bẹ́ẹ̀ ni látàrí kíni tọ̀ ìròyìn bá a bá dà yẹ àkà ìta Vanguard fún tòórọ̀ yìí ni ọkọ̀ yẹn náà sí. nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú covid pásítọ̀ Lukoya wọ́n láwọn tún ṣe ìkìlọ̀ báyìí o wípé èyí tí ń bẹ́ ń ta yìí ọ̀fẹ́ gbé ọwọ́ tó le ju covid nineteen lọ kó ń kálukò ẹ̀sọ́ ìrìn kẹsọ̀rìn Wike ti sọ̀rọ̀ lágbo ti òṣèlú gómìnà Nyesom Wike ó ti sọ̀rọ̀ wípé ẹgbẹ́ òṣèlú alábùradà òun ló wà ipò tó lè dóòlà Nàìjíríà níbi tí nǹkan dé dúró báyìí. tọ́ bàbá mbàkà ti sọ̀rọ̀ ó ní àwọn kan tí wọ́n pera wọn lóṣìṣẹ́ DSS àjọ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ńlẹ̀ yìí tí wọn ò dákọ ara wọn anonymous DSS ó ní wọ́n ti fi ìwé ìpè wọ́n ti fìpè ránṣẹ́ sí nǹkan wọn wá ó wá ní káwọn ọmọ ìjọ ọmọ gbàdúrà kí wọ́n mọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ òun o <laughs> ìta gbangba the punch ni wọ́n tún kọ yẹn sí. ọ̀dà nínú ìwé ìròyìn etí ọjà ti Nigerian Tribune àwọn kànáńkórí agbébọn wọ́n tún ti pa èèyàn méje ní ìpínlẹ̀ Kaduna a gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà ni wọ́n gbé sá lọ kódà jíjí tí wọ́n jí ọ̀kadà gbé tán wọ́n mórí létí àwọn ìsọ̀ tí wọ́n ti ń ta oúnjẹ wọ́n gbọ́n àwọn oúnjẹ bọ́ sórí ọ̀kadà wọ́n sì gbé sá lọ. ẹ̀yìn ah. bákan náà àtúrí ìròyìn níyà hàn níbi tí wọ́n ti ń ṣe àlàyé nínú ìwé ìròyìn ti Nigerian Tribune wípé ẹni tí í ṣe àyẹ̀wò owó àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣàlàyé òun pé àwọn ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá tí wọ́n darí àwọn nǹkan ìjà ogun bí ìbọn bí ọta tí wọ́n darí ẹ̀ gba ibi tó wù wọ́n kí wọ́n ṣe ìwádìí wọn ní orílẹ̀-èdè Nàìjíríà torí ní tí ọ̀dà wọn ní kò lóko méjì ò kò dáa iná ní jẹ́. tọ́ níta gbangba punch fún tòórọ̀ yìí báńkì àgbáyé ti ṣe kìlọ̀kìlọ̀ World Bank ní ní 2022 yìí àfàìmọ̀ kó má jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ní nǹkan ó ti wọ́n jù káàkiri àgbáyé eh ìròyìn yẹn pé inflation rate ó lè jẹ́ highest ní Nàìjíríà ti wà káàkiri àgbáyé ní twenty mm. ah ìròyìn yẹn ó fa òun bóde o ìta gbangba punch wọ́n sì kọ́ sí. lágbo ti eré ìdárayá wọ́n ní a sọ pé nítorí ti fẹsẹ̀wọnsẹ̀ AFCON àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ ti Super Eagles mẹ́tàlá ni a ti wà ní ibi tí wọ́n kó wọn sí ní káàmpù ni o wọ́n ní wọ́n sì ń retí àwọn márùn-ún tó sì tó kú mbẹ̀ Messi wọ́n ní wọ́n ya ṣe àyẹ̀wò fún covid ọ̀rapalawọ̀ ara Messi o eh, àwọn eh. tíìmù ẹ wọ́n gbìyànjú lánàá o wọ́n gbìyànjú lánàá o nǹkan hó ẹ ní Stamford Bridge tá ẹ gbá <clears throat> o ò fún tíìmù rẹ̀ ó sùn mo ní kí la gbá mi ò sún mọ́ wà níbi a ti ń so Rubicon ni kọ̀ wá jẹ́ ráàyè wo máa ṣeun kí n tíìmù mi gbá. tíìmù rẹ na tíìmù tí wọ́n bá gbá ni. Ah, olúwa àdúpẹ́. ni wọ́n bá gbá two two draw. ah two two goalless draw wọ́n gbá. <laughs> ah two two goalless ló dé bá ah two two draw. ok kò sí goalless ń bẹ mọ́. Chelsea àti Liverpool ni ní àjọgbá tútù. ní sẹ́sì sẹ́sì. ọwọ́ á tíìmù mi wà nbẹ ṣé tíìmù mi wà nù eléyìí o. sẹ́sì tíìmù rẹ̀ sínú méjèèjì. Ah, ọlọ́run ò ní jẹ́ bí àtàjà ọlọ́mọkọ. ọ̀dà tó dìrọ̀ lé òní tíìmù rẹ̀ ọba wolf gba bọ́ọ̀lù mhm. Manchester United United forever United forever ah, now you are talking you talking. <laughs> ok ọ ẹ já lọ ẹ̀ka polówó ọjà jàre. ajá balẹ̀ ajá balẹ̀. ọlọ́run mari mari ó tún bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu ìlú ìbàdàn ti fẹ́ gbàlejò agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́lá kọ̀tù lọ́dún tuntun fún iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtòforofo lọ́dún twenty twenty two láti pàṣẹ ẹni tá a fún láṣẹ iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu agbára ẹ̀mí mímọ́ ọlọ́jọ́ mẹ́ta tá a ẹni ní jésù kristi ti násàrẹ́tì ọjọ́ tuesday eighteen títí di thursday twenty january twenty twenty two ní gbàgede inú ọgbà ilé ìwé umc mọ̀lẹ́tẹ̀ primary school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ọlọ́tí bá wáyé ọ látàgọ́ márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan àpọ́sù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédìgbé pọ̀ ńlọlọ́run tó rẹ sí wọn nìbàdàn ìwọ náà wàá pàdé jésù kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú zero nine zero four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ o makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ní. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá success tó fi máwọn èròjà fóònù tó kọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa ṣàn yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi maka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsources.ng. ọlọ́jọ́ ìbí ṣá wọlé ìjọ́jọ́ sì wí pé ká máa ka iye ọjọ́ wa ká lè bá a fi iye wa sí ipa ọgbọ́n ọdún dé ọdún kò ọdún jọ àádọ́rin ọdún kì í ṣe wàsá àbálájọ tí màmá wa sweet mother dikines Florence títílayọ̀ ẹ̀rín oṣó aka ìyá marvelous fi ń ta pọ́npẹ́ nínú orí ọ̀fẹ́ Jésù tó mú kí ayẹyẹ ọjọ́ bíi àádọ́rin ọdún kò bá wọn lókè pẹ̀ gbogbo ọmọ ìjọ CAC Pàrà district o ẹ̀wọ́ ayé akápò yín sí ẹ̀yin olùgbé agbègbè àṣeyọrí quarters ní gàngán sí ẹ̀wọ́ dẹ́wọ́ ọdún ní ọdún pẹ̀lú gbẹ́kejì alága yín ẹ̀yin ti sùúrù lórí community ní gàngán sí ẹ̀w wá bá aláyọ̀ sọpẹ́ pẹ̀lú bí màmá wa dikines Florence títílayọ̀ ẹ̀rín oṣó ṣe fẹ́ fi jó dúpẹ́ níwájú olúwa lọ́jọ́ bí rẹ̀ èyí ti ṣe ọjọ́ kejìléní ogún oṣù kínní ọdún twenty twenty two nínú ìjọ CAC Mount Zion zone five tèmídìrẹ́ quarters gangan sí láago mẹ́wàá òwúrọ̀ ẹ wá bá aláyọ̀ sọpẹ́ ayọ̀ yóò kárí gbogbo wa màmá ọlọ́jọ́ bí ìgbà ọdún ọdún kan ni bàbá bọ́lárin wa aláwòye dé àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdígbọ́lágun ara ẹ̀ wá bíbà pẹ̀lú ewé àtegbò ilẹ̀ bàbá wa ọ̀nà àbáyọ dé bórí bá ti kún alábẹ́ni ká wá lọ. bódò bá ti kún àgbàlagbà ọmọ wẹ̀ lọ́rọ́ kan gbogbo ẹ̀dá tó ní kalẹ̀ hìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ dé. bàbá bọ́lárin wa aláwòye lónìí bẹ́ẹ̀rù bá kọ òkè tó kọlẹ̀ ó tún níbi kan àgbé sí o. ìwọ náà mọ fọwọ́ ara rẹ jábára. bàbá bọ́lárin wa aláwòye ti wà nílùú ìbàdàn ní àjàó bus stop ní express ọ̀nà jọ ládùúgbò jákan ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí oh eight oh eighty six twenty three twenty five ninety four àti oh eight one twenty two fifty two two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ̀tújúká ayọ̀ ló kàn ó ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń oyaka wà ní four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè gbogbo ọmọ nàìjíríà ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ọdún twenty twenty two ó nílò agbára àdúrà tí mo ní bẹ́sẹ̀ járí lọ́dún tuntun pẹ̀lú aṣọ ọ̀rọ̀ láti ẹnu wòlíì tá a fi ṣẹ́rán bàbá orí òkè ìgbénijà wòlíì isaac kùsáyọ̀ adédèjì tá a pàkórí ẹ̀ ní aago mísì kún àkúwọ́sílẹ̀ eré inú aago ọ̀pọ̀ yẹn ti rú pẹ̀lú tanwiji ọdún tuntun la tún wà yìí o iná àdúrà nìkan ń lo nílò níbi ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún ǹjẹ́ ìwọ nàìjíríà gbọ́rọ̀ olúwa gbogbo èèyàn ti ń gbénú ẹ̀ ẹ má tún dágun lá níbẹ̀rẹ̀ ọdún ẹ jẹ́ ká kọ́lé ìgbé ayé wa sórí àpáta ká má bàa bìdànù bìlú lẹ̀bi igi tí ò légbò fọ́ àyè láàrin ọjọ́ ọlọ́jọ́ méje yìí fẹsẹ̀ rẹ dé orí òkè aṣẹ́ ìgbénijà ìpàdé ọlọ́jọ́ méje ni o bẹ̀rẹ̀ lọ́jọ́ kínní oṣù kínní títí di ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two aṣọ rẹ gbọ́dọ̀ pọ́n lùkùlùkù lọ́dún tuntun bàtà rẹ gbọ́dọ̀ gẹríkò ẹ tún gbọ́dọ̀ máa jẹun ẹ bá mi rè wọn àyè fúnra rẹ lọ́jọ́ kínní títí dọjọ́ aago rẹ yóò sì kún àkúnwọ́ sílẹ̀. my dear bá mi gbé náà. Ah, gbé kí ni wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. àṣé ah, wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni tọkọtìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state ímeèlì wọn freshbite two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh zero oh seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. fire for fire ni ẹ fi ṣe. gbogbo aládùá wọ́n yẹ ní amsterdam grand. jàlátó bus stop wọ̀ fún olódò. fire kù sí ọlọ́run nípasẹ̀ wòlíì rẹ̀. prophet and evangelist Ezekiel. láti bí máa kí n bọ̀. láti fi náírà gbogbo kùdìẹ̀kùdìẹ̀ kùdìẹ̀ ogun. tọ́ra pálá pẹ̀lú rẹ̀ twenty twenty two. fire kù sí tuesday látọjọ́ monday third january bíi thursday ìsọjí ìrọ̀lẹ́ ní láago márùn-ún five pm fún àgbà iná agbára láti rìnrìn àjò twenty twenty two òru friday seventh ní power nap látago mẹ́wàá lẹ́ o. pákó àkókò erébó ti nẹ́sẹ̀ wọ twenty twenty two nípasẹ̀ fàmì òróyìn olórí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú prophet and evangelist kẹ́. akébíyì máa ṣiṣẹ́ rẹ̀ ṣá o látọjọ́ monday third the friday seventh january ní ascendant ground jalato bus stop wà fún olódò òkè ìwòrò nìbàdàn christ power evangelical crusade international lẹ́mí mímọ́ pàṣẹ ìsọjí ìfún àkọ́kọ́ eré àkọ́kọ́ ní twenty twenty two wọ́n àgbà nínú àdúrà. ti pọ́ǹpì kọ́nsẹ̀tì àti délùú Ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ bẹ́ẹ̀ni o. etí retí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre dé fún gbogbo ẹni tó fẹ́ra lẹ̀ dọ́nilé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. tàǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́. wọn ò ní dẹ́ láti di láńlọ́ọ̀dù dánilẹ́jì lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí. yẹrẹ gbogbo wa máa tẹ̀síwájú tí pọ́ńpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ gbàgbẹ́. tí pọ́ńpì tẹ́rẹ̀ ti ti dé. àmì ìbàdàn a ti dé. tí pọ́ńpì concept developer that cares. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire yé yeah. amárale kókókókó. Adams Desire kó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Kẹ́ ẹ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. ajá balẹ̀ ajá balẹ̀. àrọ́wá ẹ́. jẹ́ n gbọ́ bó ṣe ṣe karòyìn twenty twenty two. bá a ṣe bí twenty twenty two náà yàtọ̀ sí twenty twenty one zigi twenty twenty two ni ọkàn ju ti twenty twenty one lọ. èyàn fi èyàn fi ẹ̀físì kún. ẹ̀fí. ẹ̀físì. ẹ̀físìism. láàfíìsì. ọwọ́ àfíìsì. all right mo fẹ́ gbọ́ ẹ láàárọ̀ yìí. sọ wa òkè sá. mo wa òkè seriously mo fẹ́ gbọ́ ẹ. fún tọ́wá sọ ṣẹ́wọ́. ò ní ká. ṣẹ́wọ́. ah. Eh? àkàtà tiwa lọ wọlé akeem shitu ma take note mo ní kọkùnrin kọ bẹsẹ lójú kó ló ń ọ̀sẹ̀wọ́ kankan máa kọ́ èlò ló kù ònú owó rẹ̀ náà. ṣé pay as you go. pay as you go láṣẹ fún ọ <laughs> nítorí ọba ṣe lọ́jẹ̀. ọ̀rẹ́ àmọ́ ń dà nǹkan lọ́wọ́ fáfàní ara mi. ọ̀dà tọdún tó lọ ọ̀tún bẹ́ẹ̀ tọdún yìí. ọlọ́run ní fún ada ṣáà lè dáadáa. má dáa má dáa yóò lẹ́jẹ̀ mu lọ́dún yìí. bẹ́ẹ̀ bá jẹ́ èmi ìwọ ló mọ ń tọrọ ọbẹ dọ́ńdà ẹ <laughs> jẹ ẹ ẹ káròyìn tó kájà yìí. ká nǹkan bóyá bí ọwọ ẹ yẹ yẹn wa ó yẹ tẹ̀lé wa ká lọ ẹ wò ó pẹ̀lú àtìlẹyìn tẹ́ ẹ ṣe fún wa ní ọdún tó lọ twenty twenty one twenty twenty two rèé Elédùmarè náà ó ṣàtìlẹyìn fẹ́yìn náà àti wá tẹsẹ̀ bọ ìrìn àjò ọdún yìí o ibi ayọ̀ ni ó gbé wa já sí lágbára lọ́wọ́ Elédùà ẹ tún gbádùn wa gidi gan o ṣé wá rí o àwọn ọ̀sọ́pá akápá òkè gbogbo àwọn bíi pẹ́pẹ́pẹ́ tọ́ba kù sí ẹ mọ̀ sí àgbẹ̀rẹ̀ ìpàkọ́ lábẹ́ aṣọ torí pé nìkan yìí mọ̀ ń rìn kórí ó mọ̀ mì àmọ́ ní tiwa àti ilé wa nínú Fresh FM bíi àti ní ti kọ àjà balẹ̀ tí yín là á mọ̀ ṣe á sì mọ̀ tẹ́yìn lọ́rùn dọ́ba ṣe ọ̀rọ̀ Nàìjíríà ó ń fẹ́ àmójútó twenty twenty two la sì wáyé àwọn àgbà òjèlú wọ́n ti á bojú wẹ̀yìn wọ́n ti wo ìṣẹ̀lẹ̀ tó láwùjọ orílẹ̀-èdè yìí ní 2021 wọ́n wá eléyìí òun fi gbé mọ̀ràn kalẹ̀ fáwọn aláṣẹ ilẹ̀ yìí lábẹ́ Muhammadu Buhari láti mọ bá ṣe rìnrìn àjò 2022 lára àwọn tó sọ̀rọ̀ Edwin Clark bàbá Ọ̀ṣuntòkun Okorie Oko Oro Shettima òun náà Shettima ìròyìn yìí ẹ jẹ́ káwa náà kí àjọmójútó àwọn ìkànnì ìkànnì ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ẹnu wọn tọrọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ ti ìwé ìròyìn Vanguard lọ́ọ̀rì yìí ṣe fún kó wá àwọn tá à ń wí yìí láàyè wọn òun náà ni gbogbo ohun tó dìròyìn yìí lọ́ọ́ bá dé ntí a sì bójú wò ni pé ìṣèjọba ààrẹ Muhammadu Buhari lọ́dún 2021 ọdún tó lọ lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ọdún tó lọ lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lẹ́yìn tí ààrẹ ka oríṣiríṣi àwọn àṣeyọrí kalẹ̀ tí wọ́n pè ní acclaimed achievements tí wọ́n pè ní tí ààrẹ sọ pé àwọn ṣe láṣẹ ìtàlá kan ṣepo tó sì jẹ́ pé bá a bá ní abojúwo twenty twenty one yìí àwọn tọrọ kan tó sọ̀rọ̀ yìí sọ wípé <laughs> ẹ wo bí àwọn ẹ̀tàn kankan bá ń bẹ nú àwọn àṣeyọrí tí ààrẹ kà sí alé kí a má jẹ́ kí òjé marina ó tún wọnú twenty twenty two yìí o kọ́mọ́ di òjé marina kọ́mọ́ fẹsẹ̀ fọ́gò sílẹ̀ kẹsẹ̀ máṣẹ̀ jẹ́ lára àwọn tó bá Vanguard sọ̀rọ̀ láti rí àgbàlú láti apá gúúsù gúúsù nàìjíríà south south olóyè Edwin Clark ẹnìkan náà tó ti fi ìgbà kan jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ètò òṣèlú sí ààrẹ ńgbà kan lẹ̀ yìí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ olóyè Akin Ọ̀ṣúntókun àwọn náà sọ̀rọ̀ ààrẹ fún ẹgbẹ́ Arewa Youth Consultative Forum AYCF Alhaji Yerima Shetima òun náà sọ̀rọ̀ ẹni tí í ṣe olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú kan tá a pè ní United Progressives Party UPP ẹnìkan náà ti ṣe àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC olóyè Chekwas Okorie gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ lórí odó tá a dọ̀rùn lásì ní ìdí ìjọba àtàwùjọ orílẹ̀-èdè Nàìjíríà mo kọ́ amọ̀ lápẹ̀rẹ̀ kí ni bàbá Edwin Clark sọ ń tiẹ̀ ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso nù. No ìṣèjọba ní orílẹ̀-èdè yìí former federal commissioner lórílẹ̀-èdè yìí olóyè Edwin Clark ó sọ̀rọ̀ ó ní ẹ wo gbogbo àwọn nǹkan tá à ń sọdùn ńgbà tí ò bá sí ààbò lórí ẹ̀mí àti dúkìá aráàlú gbogbo ìgbésẹ̀ ìdàgbàsókè tó kù tá à ń gbé yóò máa wọmi jimi ni o fún ìdí èyí ìgbésùnmọ̀mí terrorism ìgbésùnmọ̀mí terrorism ohun lọ̀tá ìlọsíwájú ẹyọ kan ṣoṣo tó jẹ́ àjùmọ̀ní ọ̀tá fórílẹ̀-èdè nàìjíríà àtàwọn èèyàn nú ẹ̀ bí ààrẹ buhari bá wá lè tètè mójútó ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí kọ́rọ̀ kó tó padà di nǹkan míì a jẹ́ pé ayé ọ̀pá tẹ́wọ́ fún wọn bí wọ́n bá rí terrorism ìgbésùnmọ̀mí mójútó kókó tèmi lè sọnù gbogbo àwọn nǹkan yòókù ọ̀ yàtọ̀ sílẹ̀ yìí bàbá Edwin Clark ní ṣe rí ìwà ẹlẹ́yàmẹ̀yà máa fárí apá kan dá kan sí eléyìí yóò jẹ́ kí ìṣọ̀kan orílẹ̀-èdè yìí kó yìnrìn bí iyọ̀ inú òjò ni kò ní sí ní tán unity ẹ jẹ́ a máa ṣe dáadáa ní ìjọba ká má fi tẹ̀sìn ṣe ká má fi tèdè ṣe ká má fi tẹ̀yà ṣe tàbí bí kálukú tó ti wá nídìí igi ẹ̀ ntí bàbá Edwin Clark sọ Okorie òun náà kó orò ó ní ní tòun o bá a bá ti mú ẹ̀ka ètò ààbò tí ọ̀sán mọ́nà kankan twenty twenty one tó sì yẹ káàrẹ̀ mójútó ohun tó tún yẹ kí wọ́n tún gbájúmọ́ ṣèkejì òun náà lẹ̀ka ọrọ̀ ajé àti ìpèsè àwọn nǹkan amáyédẹrùn infrastructure ó ní gbogbo tí mínísítà fún ètò ìròyìn àti àṣà alhaji lai muhammed tí wọ́n ń sọ káàkiri pé ìjọba muhammadu buhari ṣe ní 2021 kó tó a di pé ààrẹ muhammadu buhari fúnra rẹ̀ àwọn náà tún wá tún sọ chekwas okore ẹni tọ̀ ẹ̀yin àlè bá wọn dùú nǹkan wọn ni ń àwa ó kàn sọ ni pé ẹ̀wẹ̀nu lẹ̀ ẹ̀wẹ̀nu ọkọ̀ bó ṣe yẹ kí nǹkan wà ní 2021 lọ́wọ́ àwọn bí ọ̀bá wá wà bẹ́ẹ̀ twenty twenty two la wà yìí ẹ jẹ́ kíjọba Buhari ó jáwé sóbì tó ń ta wọ́n ti ìsọmọgbé rẹ̀ kó ń gbogbo kó lè bá a lọ bá a ṣe kọ̀wé ẹ̀ kò ṣeé dúró wò ìròyìn ẹ̀ pọ̀ o àmọ́ tá a mọ̀ ṣe twenty twenty two ni pé jẹ tí ń jẹ jẹ tí ń jẹ báwa bá ń jẹ ìròyìn ẹ̀yin náà mọ̀ gbẹnusẹ̀ ẹ̀ mọ̀ jẹ bàbá fà ẹ fà bàbá la ẹ la jẹ kí n jẹ ní mayo dùn yes ẹnu kan ìjẹkẹnu kan mọ wò. abala káwọn náà la lọ́wà. ni ìròyìn fún twenty twenty two yìí kò ṣeé dá la. gbogbo aláàrí ti ala alalalala alright ẹ jẹ́ kémi náà wọnú ìwé ìròyìn gẹ́gẹ́ bí Báyọ̀ ṣe jáde nù bẹ̀ láàárọ̀ tòní kémi náà wọ bẹ̀ kí n sì bóde láyọ̀ nínú àwọn ìròyìn <clears throat> èyí tó jẹ́ gbajúgbajà láàárọ̀ tòní òun náà ló ní í ṣe pẹ̀lú ti ìpapòdà kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Sálíù Àkànmú Adétúnjì Ajé Ògúngún ní sọ one bàbá wàjà ní kùtù ìdajì àná gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n kọ sínú ìwé ìròyìn ti Daily Sun láàárọ̀ tòní wọ́n ní ojú gbogbo ara olóyè Lẹ́kàn Balógun ló wà báyò gẹ́gẹ́ bí ẹni tí ó bọ́ sí ipò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lẹ́yìn ìgbà tí ọba ti wàjà gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ lójú ìwé keje ti Daily Sun tó láàárọ̀ tòní wọ́n ní ẹ sọ pé gẹ́gẹ́ bí àṣà àti ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Ìbàdàn wọ́n ní orí adé tí ọba bọ́ sí orí ipò kì í sábà ní ẹjọ́ nínú kódà kì í ní wàhálà kankan kò sì ní awuyewuye pé lágbájá ní sèmi tàmẹ̀dù ní ń dààmú mi níbẹ̀ ẹnikẹ́ni èyíkéyìí ọmọ bíbí ọmọ ilẹ̀ Ìbàdàn léyìí tí a ti bí sí èlóye wọ́n ní tó sì jẹ́ pé agboolé ọlá ni wọ́n wọ́n ní orí adé lẹ̀ ń wò ń o nígbà tí ọlọ́run ọba bá sọ pé àkókò tó nílẹ̀ ìbàdàn wọn ni igun méjì ńlọ́wà ọ tí wọ́n fi gorí àléfà gẹ́gẹ́ bí olùbàdàn tilẹ̀ ìbàdàn ẹgbẹ́ àgbà àti ẹgbẹ́ balógun níbi tí wọ́n ti yan àwọn èèyàn tí ó bọ́ sí orí ipò gẹ́gẹ́ bí olùbàdàn igun méjì ni o wọ́n ní igun méjèèjì igun ti ẹgbẹ́ àgbà tí a mọ̀ sí ọ̀tún báà náà tún ni igun ti balógun bákan náà nígbà tí kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn tó gbéṣẹ̀ báyìí tí wọ́n gorí àléfà wọn ní orí ti gun ti balógun ibẹ̀ ni wọ́n ti bọ́ síbẹ̀ ní àkókò náà léyìí tó sì jẹ́ pé ẹni ọba wà ní ọ̀tún ní igun kejì òun náà ni ó bọ́ sí orí ipò náà nígbà tí kábíyèsí bá gbéṣẹ̀ nínú àkọsílẹ̀ àti gẹ́gẹ́ bó ṣe wà wọn ni ẹni tó sì wà lókè téńté ní igun ti ọ̀tún òun náà òun sì ni olóyè lẹ́kàn balógun sẹ́nitọ̀ lẹ́kàn balógun tí wọ́n ti wà ní ipò sẹ́nítọ̀ láàrin ọdún 1999 sí ọdún 2003 ní orílẹ̀-èdè nàìjíríà láti kùtù ìdájí àná tí ìròyìn ti ṣe fóbóde wípé ọba ti wàjà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń ya ní kẹ̀tíkẹ̀tí lọ sí pópó Yemọja ní ààfin kábíyèsí ajé ògógún nísọ̀ wọ́n ní tó ìjẹ́ pé ní àdúgbò míì nílẹ̀ ìbàdàn pàápàá ní àlì ìwò wọ́n ní ṣe ni agudá sọ o oyi biribiri oyi kan wa ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń kọrin tí wọ́n ń dàrin tí wọ́n ń ju ṣẹ̀kẹ̀rẹ̀ sókè níbẹ̀ tá a sì rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní tí wọ́n buwó sí àgbo ìjó tí wọ́n sì ń fi ẹsẹ̀ ra ìjó òbílẹ̀ nígbà tí wọ́n mọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú olóyè Lékan Balógun lọ́dún 2017 nínú oṣù karùn-ún ìwé ìròyìn yìí ní sọ ọ́ pé àwọn rántí pé àwọn ṣe ìpàdé pẹ̀lú wọn àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé báwo lẹ tiẹ̀ ṣe di ipò tẹ́ wà lónìí olónìí wọn ni olóyè àgbà oyè Lékan Balógun wọn ló ń sọ̀rọ̀ wípé nígbà táwọn jẹ mọ́gàjì àlè ìwò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dàgbàjà wọn lọ wọn ni àwọn náà ni wọ́n ti wà ní orí oyè ní ilẹ̀ Ìbàdàn wọ́n ṣùgbọ́n agboolé tàwọn wọ́n ní àwọn ni wọ́n mọ̀ọ́mọ̀ tí wọ́n fa àwọn kalẹ̀ ńgbà náà gẹ́gẹ́ bí ọjọ́ orí àwọn ṣe mọ̀ ní nǹkan bíi 1970s bí a ṣe kọ́ síbẹ̀ nù mm. pé nígbà tí àwọn ó sì kọ́kọ́ jẹ Olúbàdàn ní agboolé àlìwò wọ́n ní oṣù mẹ́ta péré ní kábíyèsí àlìwò tí wọ́n lò nígbà náà wọ́n ní tọ́lọ́mbá ṣe o tí ọlọ́run pé àwọn náà ní orí adé nílẹ̀ ìbàdàn wọn làwọn náà wọn wà di aliwo two aliwo the second nígbà tí ọlọ́run bá sọ pé àkókò tó nínú ìfọ̀rọ̀wánilẹ́rù èyí tí wọ́n ṣe fún ẹ̀kẹfà olùbàdàn tilẹ̀ ìbàdàn olóyè lẹ́kan alábí wípé bó wà ní gbogbo nǹkan ṣe ń lọ báyìí o wọn ni olóyè lẹ́kan alábí ti ṣe ẹ̀kẹfà olùbàdàn ó ṣe àlàyé pé nígbàkúgbà tí ọba bá ti gbéṣẹ̀ á ti mọ̀ wípé iṣẹ́ tún de ọwọ́ àwọn olùbàdàn in àwọn ìgbìmọ̀ olùbàdàn ni tó jẹ́ pé ìgbìmọ̀ afọbajẹ ẹni mọ́kànlá ni wọ́n tó jẹ́ pé ẹni tí í ṣe obìnrin láàrin wọn náà ni ó jẹ́ ìyálòde ti ilẹ̀ Ìbàdàn àwọn ni wọ́n sọ̀rọ̀ ní wọn bá sì ti sọ̀rọ̀ báwọn ẹnu wọn lọ̀rọ̀ wà ìròyìn ń gùn hmm. ọ̀pọ̀ rẹpẹtẹ ẹ̀yin ọ̀fẹ́ kà ẹ lọ sójú ìwé ìròyìn Daily Sun ló gbé jáde láàárọ̀ tòní. tọ ẹyin níta gbangba Punch náà ni mo ti karòyìn bóde ńgbà ń kà fáàrà lákòrí pé ààrẹ Buhari gan ti ránṣẹ́ ìbánikẹ́dùn e sí gbogbo mọ̀lẹ́bí ọmọ bíbí àti ará nílẹ̀ Ìbàdàn pàápàá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé a kò ti kábíyèsí tọ́wàjà hmm. yàtọ̀ sí ààrẹ Muhammadu Buhari àwọn lókọlókọ lókìlókì láwùjọ orílẹ̀-èdè yìí àwọn náà ránṣẹ́ akó ara fẹ́ra kù sí ilẹ̀ Ìbàdàn ẹ jẹ́ wá tọ ìròyìn míì lọ sà ojú ìwé ogún page twenty punch fún ti òórọ̀ òní ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá ti darapọ̀ mọ́ wa ní ìkànnì ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ Facebook live Fresh FM nítàkùn àgbáyé ẹ ṣe bẹ́ẹ̀ o ọdún tuntun láwà yìí ẹjẹ́ àtúnjọ tò pọ̀ kájọ rò pọ̀ kákọ́mọ lùbọ́ nínú ìṣerere ayọ̀ Fresh FM Ìbàdàn at Fresh FM Ìbàdàn lójúpọ̀nà wa tẹ́ fi já sí Facebook live wa ẹ ṣí àjà àbalẹ̀ bó ṣe ń lọ yìí o tọ́ ní ojú ìwé ogun punch báńkì àgbáyé world bank ni a ti sọ pé orílẹ̀-èdè nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè tí ewu ọ̀wọ́n nǹkan láwọn jù tí yóò wu ní ọdún 2022 yìí bá a bá tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ ara wa wọ́n ní ìwádìí alágbára kan Ti àwọn atọpinpin fàjọ báńkì àgbáyé ṣe wọnú ìgboro ayé òun náà ló fìdí ẹ̀ múlẹ̀ pé nàìjíríà ní nǹkan ti fẹ́ ẹ̀ wọ́n jù ní twenty twenty wa ó ti fẹ́ ẹ̀ wọ́n jù ní o àmọ́ gbogbo nǹkan ti ń tọ́ka sí ìdánilójú pé ní twenty twenty two yìí àfàìmọ̀ kọ́mọ̀ padà wá já sí ní tààrà pé nàìjíríà ní nǹkan ó ti wọ́n jù káàkiri àgbáńlá ayé wọ́n ní bí owó tààrà àwọn nǹkan ṣe gbówó lórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní eléyìí wàyà bẹ́ẹ̀ náà ló sì kaniláyà World Bank wọ́n ṣàlàyé pé àwọn ń wò ó pé láwọn orílẹ̀-èdè olóoru nílẹ̀ adúláwọ̀ sub-Saharan African countries ní 2022 yìí àfàìmọ̀ kọ́mọ̀jẹ́ Nàìjíríà ní ọ̀wọ́n gógó nǹkan ni ó bàjù nínú ọdún yìí wọ́n ní àmọ́ o bá a bá tètè wá wọn nǹkan tá a fi dí ẹ̀ka ọrọ̀ ajé wa tí òfin ní yẹ̀ẹ́lẹ̀ láyè jù ó ṣeé ṣe ká sọ tẹ́lẹ̀ adẹ́rùbá nìyí kọ́mọ̀ wá sí ìmúṣẹ mọ̀ká wọ́n yà ṣe ẹnu dédé síbi hmm. ìròyìn yẹn ń pe ọlọ́run náà ní ọba wa ṣe. bẹ́ẹ̀mi ó sì máa sọ fún ọ̀nà kọ́ ọmọ bá wá di aláṣejò ẹ jẹ́ ká dàgbà gbó tí òṣèlú gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àwọn ìwé tó jáde láàárọ̀ tí ò ní. Wike ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Rivers ó tún ti tẹnumọ́ lẹ́ẹ̀kan sí pé ibi tí orílẹ̀-èdè Nàìjíríà bára rẹ̀ báyìí tí ọba tí ò le tekú kọ̀ tí ò kébí eku ẹ̀yẹ kọ̀ọ̀kọ̀ kébí ẹyọ ọmọ ènìyàn gan bóyá ní fọ̀n bí ọmọ èèyàn mọ́ wọ́n ní nítorí kíni nítorí pé bọ́pọ̀ lọ́ọ̀ bá ti mọ̀ ní odò mọ́ yóò dá sáwúrú ju ni èyàn gẹ́lẹ́ wọ́n ní lọ́sẹ̀lẹ̀ sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí ń tukọ̀ ìṣàkóso láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní eléyìí ló wà fà ọ́ tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú alábùradà tí wọ́n fi ń sọ̀rọ̀ báyìí pé tá a bá fẹ́ mórí nínú àjàgà tí Nàìjíríà kọlù látàrí ìṣàkóso ètí ń bẹ níta yìí àyàfi o kí wọ́n tètè yan ẹgbẹ́ òṣèlú PDP láàyò láti kó Nàìjíríà yọ gómìnà Nyesom Wike ìní sọ̀rọ̀ nígbà tí àwọn ikọ̀ àwọn àgbààgbà àti àwọn tọ́jẹ́ ìkànnú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Rivers tí wọ́n wá bá a lálejò wọ́n á kí kú ewu ọdún tuntun wọ́n ní lẹ́yìn tí wọ́n ti lọ sọ́dọ̀ gómìnà Okezie Ikpeazu ti ìpínlẹ̀ Abia tí àwọn náà lọ kí ní Umuobeka ní àná òde yìí wọ́n níbẹ̀ ni gómìnà Nyesom Wike ló ti bẹ̀ sí sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn igun kan lórílẹ̀‐èdè Nàìjíríà ní nǹkan ti bàjẹ́ débi wípé ọlọ́run ọ̀rọ̀ mọ̀ rẹ ni wọ́n ní torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dáràn sí ìjọba àpapọ̀ lọ́rùn ní nǹkan kan tí wọn ò rí èrà tí yóò rìn wọ́n tí ò sì sẹ́ni tí ó pè wọ́n pé kí wọ́n síwọ́ iṣẹ́ láabi èyí tí wọ́n ń ṣe wọ́n ní èyí sì ni orílẹ̀-èdè tó jẹ́ pé ọjẹ́ tiwa tá ò ní orílẹ̀-èdè ibòmíì ìdínú tó fi jẹ́ pé kò síbi kankan tá a fẹ́ sá lọ àfi ká tàjí tó bá jẹ́ pé àbá ń wíkẹ́ ló sọ ọ́ pé tá a bá fẹ́ kú nínú wàhálà tí nàìjíríà ti ara bọ̀ yé ẹ gbàgbé ọ̀rọ̀ àná ẹ nígbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party láti <clears throat> láti bá a dojúkọ àwọn ìṣòro èyí tí ń dojúkọ orílẹ̀-èdè nàìjíríà òní ní tòun báyìí o ó mọ̀ pé nǹkan ọ̀rọ̀ gbọ̀n bí nǹkan ọ̀bá sì rọgbọ èèyàn gbọ́dọ̀ kígbe síta ni ká tètè sọ ọ́ ó ní ìdínú nígbà tó ń sọ̀rọ̀ kan pẹ̀lú gómìnà ti ìpínlẹ̀ Bauchi ní òpin ọ̀sẹ̀ tó kọjá lọ wípé ọlọ́run ò ní fi orí jẹ ẹgbẹ́ òṣèlú PDP hmm. tí ọ̀bá dóòlà ọmọ Nàìjíríà nínú ìṣòro tí Nàìjíríà wà báyìí èyí tí ẹgbẹ́ OPC tó gbé ka ọmọ Nàìjíríà lórí ìròyìn náà tó gùn àkàdé ẹ̀ àmójúkú mẹ́ni. àbọ̀bọ̀ hmm? láti ọdún tó lọ long long lọ́hùn lọ́hùn twenty twenty one hmm. láti bẹ̀rẹ̀ sí ní lébẹ́ẹ̀lì àwọn ọdún tó kù wájú fàpẹ̀rẹ̀ wọ́n lébẹ́ẹ̀lì twenty twenty two wọ́n ní campaign year èwo ní jẹ́ báwọn. twenty twenty two yìí tá a wáyé. bẹ́ẹ̀ni à campaign year ní ní ìbò ni oh. ọdún ìbò kọ̀la. ṣé òun ti ń jẹ́ campaign year. ìbò kọ̀la ni bí ìgbà tí ọdún tí ń bọ̀ láti dìbò gbogbogbò. election year lélẹ́yìn o ọdún ìbò kọ̀la lélẹ́yìn wọ́n mọ̀ polongo náà ni ànálẹ̀ ọjà lọ́dún yìí. yes. Hmm. bóyá lèyí ló ṣe kòǹgẹ́ tí ọ̀nìrìsà àrólé oòdùà kábíyèsí ọba adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì ni wọ́n fi gbé mọ̀ràn kalẹ̀ fáwọn olóṣèlú nàìjíríà pé ẹ má pa iṣẹ́ ìjọba tì ẹ má pa iṣẹ́ ìmọ̀ ṣiṣẹ́ rere fún aráàlú tì kẹwàá bẹ̀rẹ̀ òṣèlú ní ràbájì gan o bàbá gbé mọ̀ràn kalẹ̀ fáwọn olóṣèlú ọ́nìrìsá ti ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ti rọ àwọn olóṣèlú orílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n mọ̀mọ́ pa ìjọba rere àti iṣẹ́ tí ìlú gbélé wọn lọ́wọ́ kí wọ́n má pa tí o bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ kùkú 2023 òṣèlú 2023 sì jìnnà fún ìdí èyí bẹ́ẹ̀ bá lọ tọwọ́ belẹ̀ yẹn ní àsìkò yìí tẹ̀sí náà ní aráàlú àti iṣẹ́ rere ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yìí kọ́ padà yé dande kábíyèsí sọ bẹ́ẹ̀ fáwọn olóṣèlú bí 2023 bó ṣe ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n a sì ti wà ní 2022 iṣẹ́ ẹ̀kú ọdún o gbogbo ọmọ nàìjíríà eléyìí tí kábíyèsí tí wọ́n fi síta láti ààfin ìṣẹ̀ǹbáyé ti ifẹ̀ léyìí tí agbẹnusọ fún ààfin moses ọláfáre tí ó fi síta tó fọwọ́ sí ló kọ kábíyèsí nínú ẹ̀ ní gbogbo ń tà ń kà tó dìròyìn ló ti jáde kábíyèsí ni ẹ wò akí gbogbo ọmọ nàìjíríà akí gbogbo ọmọ oòdùà nílé lóko tó fi dẹ́yìn òdi o ọlọ́run ó jẹ́ kí ọdún yìí kó sùn wá sówó sàn wá sí re ni kábíyèsí ní ní ìsìn mo fẹ́ rọ àwọn olóṣèlú tí wọ́n ti bẹ̀rẹ̀ lọ́bì lọ́kòkó ìbẹ̀rẹ̀ ìnàró kẹ̀kẹ́ kùkùkùkù kẹ̀kẹ́ nípalẹ̀mọ́ fún twenty twenty three tá a sì kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ wà ní twenty twenty kábíyèsí ní eléyìí ṣe bẹ́ẹ̀ èèyàn bá tẹjú mọ́ twenty jù gẹ́gẹ́ bí olóṣèlú ó ṣeé ṣe kó gbàgbé ìgbáyégbádùn àti iṣẹ́ tí aráàlú tí wọ́n gbélé ní ọwọ́ o ìkùnà ìjọba lélẹ́yìí ó sì já sí fún ìdí èyí bá a bá fẹ́ sún orílẹ̀-èdè nàìjíríà dé èbúté ògo gan-an tá a jọ ń fọkàn sí ẹ má wá twenty twenty three máyà láwàjù ẹ jẹ́ ká gbọ́ bùkátà twenty twenty two náà iṣẹ́ tí ìlú ràn olóṣèlú nìyẹn ìròyìn yẹn pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ mọ̀kadíẹ̀ torí mo fẹ́ sẹ́ mu ọ̀dà kó o tó ṣẹ̀ nǹkan mu tó ń gbo eléyìí kọ gbà á sí ewé rẹ̀ bákan náà nínú ìròyìn ètò ní ṣe pẹ̀lú agbo òṣèlú àti ìṣàkóso ìjọba àjọ tó rí sí ìkákòyàwó ìlú lórí ọrọ̀ ajé àti ẹ̀tọ́ aráàlú èyí ń tà mọ̀ sí serap Social economic rights and accountability project iná ni wọ́n ti sọ báyìí fún ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ muhammadu buhari wípé àwọn bàtà jẹ́nrẹ́sẹ̀jọ́ kí Buhari ọbọ̀ dànù báyìí o láti bá a gbájúmọ́ ìṣòro àìsí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ní pàtó wọ́n sọ fún ààrẹ wa Muhammadu Buhari wípé kọ́dẹ̀ ajá àjọba tí mo gbó máwọn oníwà àbàjẹ́ lórí owó náà àtọrọ̀ ajé kó bù wọ́n san o ní kìnnì wọ́n ní àwọn tó jẹ́ bíi gómìnà gómìnà tí wọ́n ń darí àwọn owó tá à ń pè ní security vote tí wọ́n ń dà á sápò ara wọn kí ajá àjọba kọ hàn yín mọ́ wọn débi pé gbogbo tí wọ́n ti jẹ kí wọ́n pọ̀ o wọ́n nítorí pé bí wọ́n bá wo ààrẹ wa Muhammadu Buhari wọ́n ní gbogbo ń tán ká lára jù náà ní bíi kí ètò ààbò kọfẹsìnrinlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n níwọ̀nba àgbà tó jẹ́ pé igi kan ò lè dágbóse àwọn èèyàn tí wọ́n rọ̀gbà yìí ká pàápàá àwọn gómìnà gómìnà látọ̀dún 1999 eh, tí wọ́n ti máa gba security vote wọ́n ní lọ́yẹ̀ kí wọ́n pè wọ́n kí wọ́n wá ṣe ìṣirò bóníkálùkù wọn bí wọ́n ṣe ná security vote nínú ìwé kan tí wọ́n kọ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2022 láti ọ̀dọ̀ kọ́láwọlé olúwadáre lórúkọ serap wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá ti rí wípé ajé ìwà àbàjẹ́ símọ́ lórí wípé wọ́n ti gbé owó tó yẹ wọ́n ná lérí ètò ààbò security vote tí wọ́n bá àná rẹ̀ tí wọ́n ná ní ìnákúnà kí wọ́n máa gbé wọn pọ́nkán pọ́nkán pọ́nkán wọ́n sì dájú pé wọ́n gba owó tó bá ṣẹ́kù lọ́wọ́ wọn wọ́n fomi sàn wọ́n lọ́wọ́ nù Buhari nígbà tí wọ́n máa sọ̀rọ̀ látàrí ti ìkíníkù ọdún àti kíkí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún tuntun 2022 ó sọ ọ́ ó ní àìsí ètò ààbò tó rinlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó jẹ́ nǹkan tó sì ń ká òun lára tó jẹ́ pé òun ọ̀wá nígbà ni o pé àròní ọ̀wálé oníkòyí ò ní sinmi ogun ní lílọ ni òun ò rí pòun gbájúmọ́ ètò ààbò láti jẹ́ kó fẹsẹ̀ nílẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọn ní báyìí o níbi tí nǹkan wa dé dúró kò sí nǹkan kan tá a lè ṣe wọn ní ẹ̀jẹ̀ lépo kẹ̀kẹ́ owó ni kẹ̀kẹ́ yìn rere bá àrọ́kọ̀ àdékò hmm. owó wọn ò fi gbọ́ bùkátà lẹ́ka ètò ààbò owó ni wọ́n sì ń gbọ́n ju ta lówó tabua tabua yìí ṣùgbọ́n àwọn kan rí owó yìí gẹ́gẹ́ bí ìfà wọ́n ń fa amúnífin láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà torí náà kí wọ́n dẹ ajá EFCC wọ́n dẹ́ sí wọn láti gbó wọn kí wọ́n sì pè wọ́n bọ́ta gbogbo owó tí wọ́n ti lọ́mì kó ní kálukú wọn kí wọ́n mọ̀ pọ̀ o Serap sọ pé tá a bá ti lè gbájúmọ́ láti fi òpin síwà jẹgbẹ́mi di kàlòkàlò ẹ rí i pé Nàìjíríà yọ pápá wàá dáa. àmì fàyà ajá àbálẹ̀ ìròyìn tẹ̀ síwájú níkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine bá a bá padà dé ara àwọn ìròyìn tí ẹ padà gbọ́ wọ́n ti sọ fún gómìnà ìpínlẹ̀ Katsina ẹgbẹ́ PDP ní kí Masari ọ̀ṣọ́ rẹ̀ ò kọ́lọ̀ wọn sọ kọ́mọ̀ dá sí ìbò kanṣu ìbò ìjọba àbílẹ̀ eléyìí tí ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n ní ìpínlẹ̀ Edo gómìnà Godwin Obaseki ti sọ fáwọn olóṣèlú akẹgbẹ́ ẹ̀ pé aráàlú dìbò yàn ni kẹ́ ẹ dáàbò bò wọ́n olóṣèlú ẹ dáàbò bò aráàlú tó dìbò yàn èyí àtàwọn ròyìn míì tọ́sẹ̀ kò lẹ́ẹ̀mọ̀ wà ń bọ̀ náà. ajá balẹ̀ olúwa tún lè ṣe òun lẹ́ẹ̀kan sí i. jésù oníṣẹ́ ìyanu tó ti gbéṣẹ́ rẹ̀ dé bí ti ṣe lọ́dọọdún nínú ìjọ CAC Christ Apostolic Church orí òkè ìléríṣẹ́ ìyànà àjíà ẹlẹ́rùmọ̀kẹ́ ẹgbẹ́dá local government ìpàdé àdúrà ọlọ́jọ́ márùn-ún tí ó mi gbogbo ayé tìtìtì àkòrí ọdún àkókò láti jí lójú oorun ọ̀rẹ́ wa wá fàdúrà gbárí ọdún tuntun wá wọkọ̀ àṣeyọrí twenty twenty two níbi tí ọ̀pọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run alàyè ó ti máa fi ìrìn àjò rẹ̀ lé olúwa lọ́wọ́ pẹ̀lú àdúrà láwọn bíi pásítọ̀ henry òjò president pásítọ̀ pastor dr jedi onagwa general superintendent prophet ea ogunride pastor ea fọlọ́runṣọ́ chairman coordinating two pastor jo adeosun loyola district superintendent àtọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí pastor mo adeoye ni ó máa gba gbogbo èèyàn lálejò aago mẹ́sàn-án òwúrọ̀ làdúrà máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹta sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún tá a wà yìí lórí òkè lẹ́sẹ̀ praying ground ẹ̀lẹ́rùmọ̀kẹ́ ìyànàjíà ìbàdàn lọ́dún yìí wàá rí tiẹ̀ ṣe lórúkọ tí 减速，减速。 bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ yatnai communications international Nigeria and canada lábẹ́ aláṣẹ àtolúdarí ọmọọba ọláníyì ọ̀yàtọ̀yẹ bàbá àṣà ló ń kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀já àṣà ò bàjẹ́ tájọ ń gbé lárugẹ wípé àkú ọdún o àkú ọdún o ọdún ayàbò fún gbogbo wa o. World Wide incorporated canada ló ń kí gbogbo ẹ̀yin tẹ́ ṣùgbọ́n àwa gbárùkù ti wá nílẹ̀ yìí àti lókè òkun pàkó ọdún tó bá wà láyé gbogbo ọmọ nàìjíríà pàápàá jùlọ ọmọ yorùbá tó ń bẹ lórílẹ̀‐èdè canada ìjọba àpapọ̀ ní nàìjíríà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti tìpínlẹ̀ èkó tó ìmọ̀ ìpínlẹ̀ yòókù káfàtà nílẹ̀ yorùbá tá a sì máa dé àtijọba orílẹ̀‐èdè canada tó tẹ́wọ́ gbà sá wa lọ́balọ́ba nílẹ̀ yorùbá àtàwọn ọ̀tọ̀kùlú jàǹkànjàǹkàn olórin ìbílẹ̀ lọ́lọ́kùn òjọ̀kan gbogbo ẹgbẹ́ fíbà lápapọ̀ nàìjíríà yorùbá youth students association àdúpẹ́ fún àdúró tìyín ní ya twenty twenty twenty one àtúntò máa ṣe ni ní twenty twenty two ẹ ṣé púpọ̀ olùkéde ọmọ bọ̀ọ̀lá níyì ọ̀yà tó yẹ bàbá àṣà ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè baba ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. àrìlọ́nà tó lọ́nà mobile vigil omi tó wojú ìnálẹ̀ ń dé twenty twenty two bẹ́ẹ̀ ni ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer doctor ea ojo jp túnbọ̀ wá sí the apostolic church nigeria ìbàdàn area headquarters omi tó wojú street ìnálẹ̀ ń dé ìbàdàn tó máa wáyé ní friday seven oṣù kínní january ọdún twenty twenty two ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di pé ìṣọ́ òru máa di àfẹ̀júmọ́ ọjọ́ kejì ìṣọ́ òru yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin tàkọ́kọ́ ní ọdún yìí máa wáyé ní the apostolic church nigeria ìbàdàn area headquarters omitowoju street inalende ìbàdàn àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator olùgbàlejò àgbà ni pastor z o odùgbọ̀sẹ̀ jp ìbàdàn area superintendent metro chairman pastor dr l o ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr e s awojide jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú pẹ̀lú ẹ̀ túkàn lọ́dún yìí lórúkọ Jésù. ajá balẹ̀ ajá balẹ̀. I Oh my gosh. Ah, ah, okay o. Kò sí wàhálà. Ah, eh, eh ọ ṣiṣẹ́ òwe mọ sọ bẹ́ẹ̀ fún ọ. àpá àṣìṣe ńgbà ọ̀dà gbádà lọ kọ̀rọ̀ dá mọ̀ pé tọ́ lọ́gbà. mo lọ wo owó ni. pé bóyá ó ti wọlé. èmi aláàtì lèmi máa retí. ọlọ́run mo gbàgbé mi o. àmì o. twenty twenty two yìí hmm, sanwó-olu fi dáhùn èèyàn hmm. lójú nípínlẹ̀ èkó pé ọlọ́run àwọn ará èkó ọgbàdùn ìjọba dáadáa ìdàgbàsókè tọ́ pọnmọ́ tó sì fọmọ lọ́ọ́ yóò mọ̀ ṣẹlẹ̀ léraléra ń tẹ̀lé ń tẹ̀lé lẹ́kọ̀ọ́ sanwó-olú ti ń sanwó èkó olófin dáhùn lójú bẹ́ẹ̀ o ọ̀gbẹ́ni babájídé sanwó-olú gómìnà èkó ti fi dá gbogbo olùgbé àtọmọ bíbí èkó lójú pé twenty twenty two tá a wà yìí ọdún ìdàgbàsókè ní gbogbo ẹ̀ka pátápátá various sectors of the state english bẹ̀rẹ̀ lòun ó ti mọ́wọ́ ìdàgbàsókè tó wọ́n fà sókè tí gbogbo èèyàn ó sì máa yin yin lọ́hùn lórí ayé èkó inú iṣẹ́ aṣáko ọdún yìí eléyìí tí wọ́n jù sí gbòòrò lẹ́kọ̀ọ́ àkété lánàá òde yìí ọjọ́ àìkú Sunday òun náà ni gbogbo nta nka yìí ló ti jáde ìsìn pàtàkì ìdúpẹ́ ọdún tuntun eléyìí tí ó wáyé nílé ìjọba lẹ́kọ̀ọ́ òun náà làwọn èèyàn pé bìbà síbẹ̀ láti yin lọ́hùn fún bá a ṣe takọ́sọ́bọ́sí 2022 ńgbà tó kan gómìnà láti bá àwọn èèyàn sọ̀rọ̀ ńbẹ̀ gómìnà ni ẹ wo àwa gangan lọ lọ́pẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀yìn èyí tó lọ twenty twenty one ẹ̀ tí ì rí nǹkan kan ní twenty twenty two yìí ẹ wà á rí késekése bàbá kàṣàkàṣà ìdàgbàsókè ọlẹ́ka ọ̀la ànímọ́ tẹ̀nà ẹ̀ka ìpèsè nǹkan amáyédẹrùn faraàlú infrastructure ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ ọ̀jẹ̀lẹ̀ ní tìgbàlódé technology ẹ̀kọ́ ètò ẹ̀ka ètò ìlera ẹ̀ka ètò ẹ̀kọ́ ẹ̀ka ààbò àwọn ẹ̀ka báńbáńbáńbáń tí ó jẹ́ kí ìgbésí ayé ọta sánsán fún èèyàn tí ń bẹ lẹ́kọ̀ọ́ pátá porogodo òun náà nìgbésẹ̀ tíjọba ó gbé twenty twenty two ọdún ayọ̀ ọmọ àzẹ̀ torí pé twenty twenty one zàzù ti twenty twenty two ìgbọ́dọ̀ zẹ̀ ni o Sanwó-Olú lọ sọ kí ni ọ̀rọ̀ rẹ zẹ̀. ó gbọ́dọ̀ zẹ̀ ọmọ zẹ̀ ló lè ṣe. ókè lágbo tí òṣèlú àwọn èèyàn kan wọ́n ti ń sọ ọ́ fún mínísítà fọ́nrán òṣèṣẹ́ wípé kó bóde awù kó náà wá díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà eh, eh, eh, ọ̀dà bákan náà àwọn kan náà tó ti sọ̀rọ̀ jáde báyìí o pé látàrí ti ìbò ọdún 2023 sí ipò ààrẹ tá à ń wò yìí wọ́n ní tá a bá ṣàkọ̀tún tá a bá ṣàkóso èmi ọmọ ń dókòó wọ́n ní a sọ pé <clears throat> Ọ̀ṣínbàjò Fáyẹ̀mí Saraki, Tambua, àwọn ojú tí ẹ mọ̀ wò nu gẹ́gẹ́ bí àwọn tó lè bọ́ sí ipò náà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ni àwọn olóṣèlú kan parojọ ní àríwá orílẹ̀‐èdè yìí tí wọ́n sọ pé ẹ mọ́ yà sọ́tún ẹ mọ́ yà sósì tẹ̀ bá ń wá àwọn èèyàn tó rí wọn gbé láti bọ́ sí ipò ààrẹ tó bá 2023 tí wọ́n gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lọ́wọ́ APC àti PDP ẹ wò wọ́n àwọn eléyìí ẹ wò wọ́n rí o ó ṣeé ṣe kó ṣe pé ọ̀dọ̀ wọn ní nǹkan ọ̀hún tẹ̀rìntì yóò ti bọ́ síta ẹni tó dàgbà jù nínú àwọn tó jẹ́ olóṣèlú ọ̀hún ní àríwá orílẹ̀-èdè nàìjíríà ó ní ah, ah, ẹ má dárúkọ mi ẹ má jẹ́ kí wọ́n máa sọ pé lágbájá ló sọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì kaduna ló ti sọ̀rọ̀ pẹ̀lú ìwé ìròyìn ti nigerian tribune ó ní sẹ́ẹ̀rì àwọn mẹ́rin tí wọ́n léwájú jù nínú àwọn tí wọ́n ń dàn fún tòlówó láti di ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní tẹ́ ẹ bá ti ná mú igbákejì ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí yẹmi ọ̀ṣíbàjò gómìnà ti ìpínlẹ̀ èkìtì káyọ̀dé fáyẹ̀mí àti ẹnìkan tó náà ti kọ́kọ́ jẹ́ ààrẹ lẹ́gbọ̀n asòfin àgbà tẹ́lẹ̀ rí bukola saraki tó fi kan ẹni tí ṣalága lẹ́gbọ̀n asojúṣòfin tẹ́lẹ̀ rí house of representatives tó sì jẹ́ gómìnà ti ìpínlẹ̀ sokoto lọ́wọ́lọ́wọ́ báyìí aminu tambuwa lọ́ba tán hmm. àwọn mẹ́rin tí a ń sọ fún yín ẹ rí pé tẹ́ ẹ bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ni ọmọ àfilélẹ̀ àwọn òwòye ni ó nínú ẹgbẹ́ òṣèlú láti àríwá orílẹ̀-èdè nàìjíríà. tọ́ mo sọ fún ilé kan pé ròyìn kan jáde níbi tí gómìnà Ẹdó Godwin Obaseki ti sọ fáwọn olóṣèlú akẹgbẹ́ pé aráàlú dìbò yàn wọ́n torí kí wọ́n má bá àsọ́fà sọ́lọ́rin ni o fún ìdí èyí ntàràlú dìbò yan olóṣèlú sípò fún náà ni kó lóṣèlú ó ṣe ìdáàbòbò ẹ̀mí àti dúkìá ìmáyédẹrùn ìpèsè oúnjẹ àtàwọn nǹkan tí ó jẹ́ kí èèyàn mọ̀ pé òun ra yèrè wá òun náà ní kólóṣèlú akẹgbẹ́ òun wọn máa ṣe fáwọn èèyàn tó dìbò yàn wọ́n ọba àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Edo lásìkò tí wọ́n ń ṣe pọ̀pọ̀ ṣìṣì ti ọdún yìí ó ní ẹ wo ẹ̀yin àwa táwa jẹ́ olóṣèlú yìí bí irú òun Ọbaṣẹ́kì òun gbà nínú ìgbàgbọ́ pé Ọlọ́run ní gbé ní dépò ẹnìkan ò lè fi rẹ̀ jóye o torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá ti á tán táráàlú kí wọ́n gbé e wọlé kó ṣe ń tára ló ń fẹ́ ni. mo kúrò lórí eléyìí mo tún sọ fún yín mo ní ní Katsina ẹgbẹ́ PDP níbẹ̀ wọ́n ti ń pàrokò ọ̀rọ̀ sọ́wọ́ sí gómìnà Masari gómìnà Aminu Masari ti ìpínlẹ̀ Katsina òun náà ni wọ́n kìlọ̀ fún pé kó fi tiẹ̀ ṣe tiẹ̀ kọ́mọ yọmú sí ètò òdìbò ìjọba àbílẹ̀ eléyìí tí yọ wáyé ní sáà àkọ́kọ́ first quarter ọdún 2022 yìí ẹgbẹ́ PDP ní àwọn ti ṣe tán àwọn ti rẹ́dì bàjẹ́bàjẹ́ láti kópa nínú ètò òdìbò ìjọba àbílẹ̀ tí ó wáyé láìpẹ́ ọ̀hún alága PDP ní Katsina Alhaji Salisu Majigiri òun náà ni ó gbé ìkìlọ̀ kalẹ̀ fún gómìnà tí ń bẹ lórí àpèrè ń bẹ ń gbọ́ bóníròyìn ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan punch lọ́lọ́rì ebi pé ṣé ẹ ti rẹ́dì ṣé ẹ ti rẹ́dì ó ní a ti rẹ́dì a ti rẹ́dì a ti rẹ́dì a ti rẹ́dì ọkàn jẹ́ pé ẹ bá wa sọ fún gómìnà nínú ẹgbẹ́ ti hàn lọ́hùn pé kọ́ má tọwọ́ bọ ètò ìdìbò ìjọba àbílẹ̀ lójú o kọ́ má di pé kọ́ má di pé what ẹ lọ gba balance ní tèmi ń kà bọ̀ ojú ìwé kejìlá punch. ọ̀dà lágbo òṣèlú ibẹ̀ náà la sì wà báyìí ẹnìkan ti fọwọ́ sọ igbá àyà báyìí wípé òun lòun ó de gómìnà ní ìpínlẹ̀ Kaduna léyìí tí ń bọ̀ yìí o ta ló ní tọ̀ǹtọ̀ sọ̀rọ̀ ṣẹ́ẹ̀rì ẹnìkan tó ti jẹ́ sẹ́nítọ̀ rí tó ń sojú àárín gbogbo ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí Shehu Sani ó ti sọ̀rọ̀ jáde wípé gómìnà tí ń bọ̀ ní ọdún 2023 lẹ́ wò tí ń sọ̀rọ̀ yìí gómìnà àbí sẹ́nitọ̀ Shehu Sani ẹ̀rí ohun èèyàn lóhun ọlọ́run o wọ́n ní Sani ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ẹ máa sọ pé di gómìnà tó bá dọdún 2023 lórí ẹ̀rọ rédíò kan ni wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún Shehu Sani tó ti ń sọ̀rọ̀ wípé ṣebí tẹ́lẹ̀ rí malam lẹ́ dìbò fún comrade lókù tẹ́ dìbò fún tó bá di ọdún 2023 ó ṣe àlàyé pé tọ́lọ́mbá jẹ́ kí nǹkan ṣẹ̀nu re o ó ní gbogbo nǹkan rọ́tìrọ́tì léètì APC tí wọ́n dá alẹ́ báyìí lábẹ́ Nasiru El-Rufai ẹ̀rì òun ọba àwọn palẹ̀ rẹ̀ mọ́ ni pẹ̀lú àṣẹ ọlọ́run ọba bákan náà ẹ̀já tún gbọ́ eléyìí náà gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú àwọn ìwé ìròyìn tó jáde lónìí ó dà bí ìmọ̀ràn ni o fáwọn gómìnà tó wà ní gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè wa wọ́n ń sọ fún wọn pé tẹnitẹni tàkísà ń tààtàn ìta àsìní náà ńlọyẹ ká mọ̀ náà ní wọ́n sọ fáwọn gómìnà tí ń bẹ nílẹ̀ káàró òjìrè pé kí wọ́n gbárùkù ti àṣà wa pàápàá aṣọ wíwọ̀ ọ̀lẹ̀ wa tí í ṣe àdìrẹ wọn ni kí wọ́n jẹ́ káwọn ọmọ iléèwé wọ́n pààrọ̀ aṣọ tí wọ́n mọ̀ wọ̀ lọ iléèwé wọ́n mọ̀ rán àdìrẹ fún wọn kéèyàn jẹ́ bí ìgbélárugẹ àkọ́kọ́ tá a fi kó àṣà wa lójú láti mọ̀ jẹ́ kí iná rẹ̀ kó àjò rẹ̀yìn níbo ni wọ́n ti ń sọ wọ́n sọ níbi tí wọ́n ti ń tẹ́ pẹpẹ àwọn tó ní ṣe pẹ̀lú àṣà wa ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ibẹ̀ wọ́n ti ń ṣàlàyé wípé ó yẹ o kí gbogbo wa pátápátá ká padà síbi ìṣẹ̀ṣe wa àwọn tọ́jẹ́mọ́ àṣà tó wuyì fún àwọn baba ńlá wa tí wọn ò sì tẹ́ nígbà ayé wọn ọ̀yẹ̀ káwa náà ká padà síbẹ̀ lára àwọn èèyàn tí wọ́n wà ń bí àṣeyẹ ọ̀hún láti rí kábíyèsí ọ̀ọ́ni ti ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì lẹ́ni tí asọ̀yà ti ilé ìṣọ̀yà Ifẹ̀ ọba Múráìnà Adédìní tí ó ṣe ojú fún wọn àti kábíyèsí Aláké ti ilẹ̀ Ẹ̀gbá náà ọba Adédọ̀tun gbadébọ̀ tí a pé sẹ́ríkì tilẹ̀ gbá olóyè tó sìn fádàrè lòun náà tún dúró láti ṣojú fún wọn wọn lọ́rọ̀ bọ́ọ̀lẹ̀ ń wípé a ti pa gbogbo àwọn nǹkan tó jẹ́ ti ilẹ̀ wa tì débi wípé èdè wa agbára káká làwọn ọmọ wa fi ń so èdè wa mọ́ wọn ní àwọn oúnjẹ wa gan wọn ti fẹ́ mọ pátì bẹ́ẹ̀ àti àwọn aṣọ èyí tá à ń wọ̀ tó jẹ́ ti ìbílẹ̀ àwọ̀ sófin mọ́ kódà àwọ̀ àdìrẹ ibẹ̀ ni wọ́n ti dábàá fáwọn gómìnà gómìnà wípé àwọn aṣọ tó jẹ́ tilẹ̀ òkèrè ẹ tì í sẹ́gbẹ́ kan ẹ gbé àdìrẹ lárugẹ kò sí wọ́n púpọ̀ káwọn ọmọ wa wọ́n máa wọ̀ lọ sí iléèwé inú ìwé ìròyìn ti Nigerian Tribune láti fàyọ. tọ láti ìpínlẹ̀ Ògùn àbí. ìpínlẹ̀ Ògùn ni èmi ò rí nítorí ní káwọn ọmọ ilé ẹ̀kọ́ ọmọ ọmọ fàǹkàrà dá yunifọ́ọ̀mù. kìkìlọ àbí. èmi ò rí èmi ò rí nítorí. láwọn apá àbìkan lórílẹ̀‐èdè nàìjíríà àwọn òtí ẹ̀ ní kankan tó bá wọ̀ ọ́ lè wọ lẹ́tẹ̀ láfà. Ah. <laughs> kò sí ní tẹ́lómi ò lè wọ̀. Eh? ní nàìjíríà yìí náà. Ah, ah, tí Ti tiẹ̀ yọ dodo lẹ̀ àníkọ́ <laughs> mọ́sá ti wọ̀ gẹ́gẹ́ kọ́ lẹ́fẹ́ kọ́ ọmọ hmm. à ń hmm. dára sí gbogbo ntàwí à ń dára sí ni àmọ́ kò sí nǹkan tó fi àṣà wa ká fi bọ́ ká gbé àṣà yóò ṣeé ṣe o twenty twenty three nkànlẹ̀kùn gbọ̀ngbọ̀n ọdún tí ń bọ̀ náà ni tí wọ́n lá dìbò ọ̀zẹ́kọ̀mẹ̀ àwọn ẹgbẹ́ tí ń jàfẹ́tọ̀ ọ̀lú àtàwọn ẹjọ́ eh, ẹgbẹ́ míì tí wọn ò fẹ́ kí nǹkan bàjẹ́ wọ́n mọ̀ tí ń eh, fọwọ́ wò ó pé ó ṣeé ṣe kí ètò ìdìbò twenty twenty three kọ́ mọ́ lọ bá lérò ha kí la dé ìròyìn rèé o lẹ́kùnrẹ́rẹ́ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà kan tí wọ́n ń jà fẹ́tọ̀ ọ̀lú àtàwọn ẹgbẹ́ mọ̀jẹ́ ọ̀bàjẹ́ kan àti eegun ṣoṣo tí parí ike agbẹjọ́rò tó mọ̀ nípa ìmọ̀ àjìnlẹ̀ ìwé òfin constitutional lawyer Mike Ozekome SAN àtẹni tí í ṣe ààrẹ gbogbogbò fún igun ọ̀dọ́ ẹgbẹ́ Àrẹ̀wá president fún Arewa Youth Consultative Forum AYCF Yerima Shetima ni wọ́n ti ké gbàjarì bóde wọ́n ní ètò ìdìbò 2023 eléyìí tí gbogbo wa ń palẹ̀ mọ́ fún yìí ó ṣeé ṣe kọ́ lọ́wọ́ kan òjòrò nínú torí pé gbogbo òjò òjòrò tó sú ní sánmọ̀ yìí wọ́n dàbẹ̀ pé inú àjọ INEC ni ó ti kọ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀ ó sì léwu fún ètò òdìbò tí ọ̀lẹ́jà ń bá kàn tá à ń retí pé ó yẹ kó wáyé ní 2023 kí làlàyé ọ̀rọ̀ gan pẹ̀lú tí wọ́n kọ sínú tẹ́mi kàyé tèmi ń wò lójú ọpọ́ ìròyìn ìwé ìròyìn Vanguard tòórọ̀ yìí àwọn tá a ka akọ wọn lẹ́hùn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà àti Mike Ozekome ni wọ́n ní àṣírí ọ̀rọ̀ kan tú sí àwọn lọ́wọ́ wípé àwọn ọ̀gá àgbà kan nínú àjọ INEC tí wọ́n jẹ́ ọlọ́wọ́ mímọ́ àti aláyà funfun tí wọn ò gbàbàjẹ́ àti ìdọ̀tí àtòjóró láàyè ó dàbẹ̀ ń pa àwọn èèyàn kan tí ń bẹ ń di àṣẹ wọ́n ti fẹ́ dọ́gbọ́n mọ́ fà wọ́n tu ti gbòǹgbò ti gbòǹgbò wọ́n ti dọ́gbọ́n fẹ́ mọ́ fà wọ́n tu kúrò nínú àjọ INEC ní ìpalẹ̀mọ́ fún ọdún 2023 ti a tún dìbò wọ́n ní fàpẹ̀rẹ̀ ní ìsìn àwọn alákòóso ètò ìdìbò láwọn ìpínlẹ̀ resident electoral commissioners tí wọ́n rí pé àṣàjẹ́màṣẹ́ akékaka lójú ọlọ́rọ̀ tí ò ní fọwọ́ àbòsí bọ ìbò làwọn èèyàn yìí wọ́n ń gbọ́n wọn ní gbọ̀ngbọ̀n mi gọ́tà kó ń ni ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ mo yà ka kékeré kékeré lèmi ká o torí yín sì ni grab your balance now. ọ̀dà nínú ìròyìn kan láti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti kìlọ̀ fún gbogbo àwọn èèyàn tí ń wáṣẹ́ báyìí o wípé kó ń kálukú kó wọ́n yàgò fún àwọn tó fẹ́ lù wọ́n ní bàgẹ́ pàápàá àwọn tí wọ́n wá iṣẹ́ tíṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti kìlọ̀ fún gbogbo àwọn olùgbé ní ìpínlẹ̀ ẹ̀bẹ̀ àti àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ olùkọ́ni wípé nítòótọ́ ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé wọ́n fẹ́ gba àwọn èèyàn sí ẹnu iṣẹ́ pàápàá iléeṣẹ́ olùkọ́ni wọ́n ní kóńkákò kí wọ́n wá lọ rèé yàgò fún àwọn tí wọ́n mọ̀ gba àwọn tí wọ́n mọ̀ lò wọ́n ní bàgẹ́ pé orúkọ àwọn kan wọ́n ti shortlist ẹ̀ wọ́n ní irọ́ ni o bẹ́ẹ̀ bá ti rí nǹkan kí nǹkan kan lórí ayélujára ẹ yàgò fún wọn kọmíṣánná fún ètò ẹ̀kọ́ fọlọ́nṣọ́ ọ̀làdọ́yìn ló sọ̀rọ̀ náà jáde ní ìlú Òṣogbo tó yẹ pé iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ni àwọn ò tí ì gbé ọkọ̀ kankan jáde fún ẹnikẹ́ni nítorí eléyìí o wọn ni ẹni tí wọ́n bá jẹ́ pé wọ́n ṣe àṣeyọrí <clears throat> tí wọ́n lọ bí ẹgbẹ̀rún kan wọ́n ní wọ́n sọ fún wọn fúnra ara wọn láti orí àtẹ̀ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni text message ni wọ́n fi bá oníkálukú sọ̀rọ̀ pé o kú oríire o ó ti yege wọ́n ní bẹ́ẹ̀ nìkan bá wà ń tàn yín káàkiri orí ayélujára ẹ má tanra yín o torí pé bílù ṣe rí yìí kí wọ́n mọ̀ tó gba yín nígbàkúgbà. tọ́ hmm. àtìkù ló dà mí pé awọ ẹ̀ kájú lùjù láti dupò ààrẹ nu PDP o èmi kọ́ mo sì sọ wọ́n kọ́ níròyìn èmi ó sì kà á àìkọ̀ròyìn láìka rẹ̀ hmm. lórí tábìlì tí a ní àyìn ẹ̀yin náà ẹ fẹ́ sẹ̀rí ẹ̀ tẹ́ẹ̀fì mọ̀ pé yìnyín fi kún yìnyín sì yọ kó mbẹ́ o ẹ wò ó lójú ìwé ìkeje Vanguard tó jáde fún tòórọ́ òní ọ̀kan náà àwọn ọmọ ìgbìmọ̀ àwòrò aláṣẹ ẹgbẹ́ PDP nílẹ̀ yìí mẹ́mbà ni nínú National Executive Committee NEC People's Democratic Party PDP ló ti rọ àwọn aṣíwájú ẹgbẹ́ òun ẹgbẹ́ alábùradà pé kí wọ́n jẹ́ kí wọ́n kúkú pẹnu fa Àtíkù kalẹ̀ o kó dupò ààrẹ ló kọ PDP ní twenty twenty three o torí pé ojú tó ti mọ ni rí kò gbọ́dọ̀ sọ pé òun ọ̀mọ Àtíkù rí mọ̀ nínú ẹgbẹ́ PDP ẹni tó sọ̀rọ̀ ọmọ ọmọ sọ̀rọ̀ ńgbà àwọn náà yọ ọ̀rọ̀ kan gbọ́ nígboro ayé lábẹ́nú pé àwọn gómìnà ẹgbẹ́ PDP kan wọ́n ti ń ṣe kùkù kẹ̀kẹ́ kùkù kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kùkù láti rí i pé ẹni tí ó tún jẹ́ òòló ẹlẹ́jẹ̀ tútù tí ara ẹ̀ sì ṣe ṣákóṣákó bí ọ̀dọ́ ni wọ́n fẹ́ fà kalẹ̀ kó ààrẹ nínú PDP dípò Àtíkù Abubakar ní 2023 wọ́n ní ìmọ̀ àwọn gómìnà yìí àti ète wọn nínú ẹgbẹ́ PDP ó ti á dé tí ọ̀kanú àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ lọ́ọ̀yà tètè kégbàjarì sáwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ aṣíwájú PDP pé ẹ dákun Àtíkù yìí sáà pé àkàrà òǹpa rẹ̀ ọ̀káwọ̀ ẹ̀kọ́ gìrì ni sáà pa àwọ̀ rẹ̀ ọ̀kájùlù ni ẹ wo òun náà ni ẹjẹ́ àfàkalẹ̀ o nínú ẹgbẹ́ ti PDP kódùpọ̀ rẹ̀ ní twenty twenty three ìròyìn yẹn pé òkè òkè ẹ̀yin náà ó fẹ́ kà ẹ lọ gba balance ẹ nínú Vanguard. ọ̀dà ẹ jẹ́ ká tún sọ lágbo ti àwọn ìròyìn èyí tó jáde ní àárọ̀ ti òní báyìí ọ̀rọ̀ nípa ti asuu àti asupu gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune èyí tó jáde láàárọ̀ yìí ẹgbẹ́ tá a mọ̀ sí polytechnic lecturers eh, association of polytechnic uh, lecturers àwọn asupu báyìí wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ọ̀rọ̀ ìjọba ọ̀fẹ́ sún àwọn káwọn wà lójú kan náà bí omi ẹ̀kú fún odidi ọdún méjìlá tí wọ́n sọ pé pẹ̀lú bí wọ́n ti ń ṣe yìí oúnjẹ kí agara kọ́ máa dá àwọn ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ olùkọ́ni ní ilé ẹ̀kọ́ gbogboǹṣe polytechnic ìní sọ̀rọ̀ náà fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kódà wọ́n sọ fún àwọn ìjọba wípé wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n ń fi ẹnu yaran sọ́bẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ ni o láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dọ́ọ̀dọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga tó lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pẹ̀lú gbogbo ìṣesí ìjọba yìí yóò mọ ba nǹkan jẹ́ lẹ́ka ètò ẹ̀kọ́ ni ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn asupo èyàn academic staff union of polytechnic lórílẹ̀‐èdè nàìjíríà dókítà anderson ezeibe ló sọ̀rọ̀ náà jáde nígbà tí nigerian tribune tí wọ́n bá ní gbólóhùn papọ̀ ó sọ pé polytechnic ní àwọn táwọn jẹ́ olùkọ́ni ńbẹ̀ èyàn polytechnic lecturers wọ́n ní orí owó oṣù kan náà làwọn wà láti bí ọdún méjìlá sẹ́yìn ṣé lèyí sì dà bẹ́ẹ̀ ní tí wọ́n ń bi ìjọba nu ìròyìn ọ̀hún kó káàkiri gbogbo òwe tọ́jáde lónìí ibẹ̀ náà ni wọ́n kọ́ sí àmọ́ nísàlẹ̀ rẹ̀ a rí i pé ìjọba àpapọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n fi dá asuu lóhùn ní tiwọn wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà sọ pé àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ academic staff union of universities asuu wọn ò ní ìdí kankan no justification láti lè lọ́ọ́ mọ gòlé ìyanṣẹ́lódì bíi ti òkè ọmọ lórílẹ̀‐èdè nàìjíríà nítorí pé èyí tíjọba lè ṣe wọ́n ti ṣe fún wọn o ẹ lè lọ́ọ́ ka ìyókù nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ ti òní ṣẹ̀wárì bákan náà ìròyìn ìjínigbé ìmí ìlọ́mọ̀ tó súyọ yìí nínú ọdún tuntun ọlọ́run hmm, hmm, ọlọ́run ẹ̀rọ hmm. wọ́n ní àwọn kànáńkórí agbébọn ṣe ni wọ́n tó yabo agbègbè kan ní Kaduna wọ́n jí àwọn alòpùpù tọ́pọ̀ wọ́n sì tún jí oúnjẹ gbé lọ àwọn tó jẹ́ elétò ààbò ni wọ́n ti sọ báyìí wípé ní ìpínlẹ̀ Kaduna àwọn èèyàn mẹ́rin la gbọ́ pé wọ́n tó gbẹ̀mí wọn ní fọnáfọnso tí wọ́n sì ṣe àwọn èèyàn míì léṣe nígbà tí àwọn kànáńkórí agbébọn tí wọ́n yàwó wọ́n yàwọ̀ abúlé kan tá a mọ̀ sí Kirawa community níjọba àbílẹ̀ Gabi tó wà nípínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní abúlé yìí ni wọ́n yàbò lójijì tí wọ́n sì bẹ̀ sí ní yìnbọn tí wọ́n tún sa ẹnikẹ́ni tó bá yọjú sí kùsà wọn ní àdá kọ́nà ọ̀bà kọ́mọ kò ní yọ̀ ń bẹ̀ ni o ẹ wo àwọn àròyìn báwọn ah, ọlọ́lẹ́nu. àfi bí oògùn ọba ni hmm. bíṣọ̀bù àgbà kanlẹ̀ yìí ti sọ fún ìjọba àpapọ̀ kí a mójútó ètò ààbò àti bí nǹkan ṣe wọ́n tí gbogbo ọjà di mọ́kàn lórí igbá nígboro ayé lórílẹ̀‐èdè nàìjíríà báńkì àgbáyé náà sọ World Bank hmm. pé. Mm. E, Eh, inflation highest rate rẹ̀ àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ nàìjíríà ní ó rìkọ́ọ̀dù rẹ̀ ní twenty twenty two ọlọ́run ni ó sà ọlọ́run ni ó sà nù wá. lọ́dún tó lọ́hùn covid nineteen èèyàn òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán àti méjì one thousand seven forty two one thousand seven hundred and forty two ni covid nineteen pa ní nàìjíríà lọ́dún tó lọ nìkan àjọ ncdc tí ń ṣe kò kárí àti mójútó àwọn àìsàn àràn kálẹ̀ nílẹ̀ yìí àwọn ni wọ́n jábọ̀ eléyìí o àjọ tó ń gbógun ti rírà títà àti lílo gbogbo ntọ́jẹmọ́ fínfín líla rúnrún mímu NDLEA wọ́n ti fọwọ́ méjèèjì gba igbá àyà pé kí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ bàbá ǹgbẹ́jọ́ àti ìyá àṣàlẹ̀ fún gbogbo àwọn agbégbògi olóró kí wọ́n lọ rèé tọwọ́ ọmọ wọn bọṣọ ní 2022 yìí torí wípé ọmọ tí yóò jẹ́ kí ìyá ẹ̀ ó lójú oorun lọ́rọ̀ wọn àwọn náà ò ní sùn láyọ̀ àtàlàáfíà àjọ NDLEA ti ṣe tán láti máa tanná ranmọ́ranmọ́ wo gbogbo bí kọ̀rọ̀kọ́ndú kọ̀lọ̀fín tí àwọn bàbá ń gbẹ́jọ́ tí wọ́n ti ń ṣe okòwò yìí àjọ NDLEA sọ ọ́ débi pé aṣọ ẹ̀wọ̀n ti pọ̀ nílẹ̀ tí wọ́n rán ní dọ́sìnì dọ́sìnì tí wọ́n máa gbé wo àwọn èèyàn tí wọ́n bá kọjá àyè wọn lọ́rùn ẹ̀wọ̀n pọ̀ fáwọn èèyàn tó bá mú egbògi olóró lọ́kùnkúndùn ní twenty twenty two ìròyìn yẹn pé ok ok. ajá balẹ̀ ajá balẹ̀. bóyá lẹ́mu pé value paint wà sẹ́gbẹ́sẹ́gbẹ́ àmọ́ pé value paint. Mint wá sẹ́pẹ́sẹ́pẹ́ iṣẹ́ tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ Balùdé àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ Balùdé Balùdé satin flex pẹ̀lú ẹ̀sìkòtì àwọn ìwé Balùdé wá sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ mọ̀ pé Balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé Balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé tí mo pé quality lọ́dọ̀ Balùdé àmọ́ pé Balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ mi ẹran ti Balùdé bẹ́ẹ̀ bá kan lé tán àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. balùwẹ̀ kẹ́ ẹ balùwẹ̀ ọ̀dọ́ mọ́lẹ̀. àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìwọ̀n sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ti ṣojo. ọdún yìí ẹni àṣẹ lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ẹ̀bẹ́gidínà ẹgbẹ̀je ni àwa kì í ṣe abáramóore jẹ. nílé iṣẹ́ adé adéwùmí Nigeria enterprises ojúlówó alágbàtà fúlà fat cement Dangote cement àti bua cement àdúpẹ́lẹ́ gbogbo ẹ̀yìn oníbàárà wa àtẹ̀yẹ́tẹ̀ àti báwa dòkò nínú ọdún twenty twenty one àti ọ̀pọ̀ ọdún tá a ti lò sẹ́yìn pé ẹ ṣé o à ń kí ikú ọdún kérésìmesì àtọ́dún tuntun twenty twenty two ilé tẹ́ ti fi sìmẹ́ǹtì tẹ́ rà lọ́dọ̀ wa kọ́ kò ní wó èyí tẹ́ ṣe lọ́wọ́ yóò parí nírọ̀rùn bẹ́ẹ̀ bá ti wá nílò sìmẹ́ǹtì ẹ kàn sí àwọn ẹ̀ka wa adé adéwùmí Nigeria Enterprises kìlómítà thirty eight ọ̀yọ́ ìbàdàn new express road oníkoro mọ́níyà ìbàdàn alugẹ́gẹ́ area arúlógún road igbó olóyin ìbàdàn tàbí ẹ̀ka wa tó wà ní fonda bus stop mọ́níyà road ìbàdàn bákan náà lẹ́lẹ̀ kàn sí wa primary school ìṣẹ́yìn road ajibade ìbàdàn àti ẹ̀ka wa tó wà nítòsí community secondary school ìṣẹ́yìn road àgbẹ̀dọ̀ ìbàdàn àdé àdéwòmí nigeria enterprises ló sọ pé ọdún tuntun tó ń bọ̀ yóò tura. disaster devastation pain colossal loss of precious lives and property when fire rages. <laughs> Turn off all electrical appliances before leaving your home and office. Avoid bush burning do not hesitate to, as a matter of urgency, report all fire incidents around you. This is a message from Fresh 105.9 FM. Ajabale, Ajabale. ó yẹ ká dé ká lọ sí ibi tí eré ìdárayá náà ní ọ̀kọ̀ọ̀kan báyìí nínú ibi tí wọ́n fi ṣe ibùdó ìfiniwọ̀ fún àwọn Super Eagles wa wọ́n ti ṣàlàyé báyìí pé mẹ́tàlá nínú àwọn tí wọ́n retí ni wọ́n ti rí mbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n wà ní Bolton White House ní Abuja tí wọ́n fi ń gbáradì sílẹ̀ fún ti African Cup of Nations AFCON èyí tí ó wáyé ní Cameroon hmm. eh, Maduka Okoye. Mm. Uh, ni ó sì débẹ̀ káyìn báyìí ní àná òde yìí Moses Simon náà wọn ni òun náà ń bọ̀ bákan náà ni a gbọ́ pé wọ́n ti ń retí àwọn bíi márùn-ún lọ́wọ́lọ́wọ́ tí wọ́n tún darapọ̀ mọ́ wọn wọn ni bíi Chidozie Awaziem òun ti wà ń bẹ̀ hmm, hmm. Francis Uzoho ó ti wà ń bẹ̀ Henry Oyekuru ti wà ń bẹ̀ Peter Olayinka ó wà ń bẹ̀ àwọn bíi mẹ́fà tó tún kù tí wọ́n wà ní kámpu ní Chidera Ejuke eh, Daniel Akpeyi eh, Sadiq Omar olisa nda uh, John Noble Taiwo Awoniyi àti àwọn tó kù ńbẹ ṣẹwárí ẹni tó jẹ́ media officer fún Super Eagles Babafẹ́mi Raji ó fìdí ẹ̀ múlẹ̀ o wípé àwọn táwọn sì ń retí níbẹ̀ wọ́n yìí kú o ṣùgbọ́n digbí làwọn wà táwọn ń gbáradì lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó kù tí wọ́n retí ibẹ̀ láti rí Kelechi Iheanacho ti Leicester City bákan náà Wilfred Ndidi wọ́n ń retí òun náà olúwaṣemílógo ajayi tó fi kan william ekong frank onyeka goalkeeper maduka okoye ti sparta rotterdam ọláolúwa àìná Uh, àtàwọn tó kù pátápátá ọlọ́run bá yóò fún yín ṣe. Eh, wọn ò kọ́ síbẹ̀ pé àwọn retí wòlíì àwọn. wọ́n sọ bẹ́ẹ̀ táwọn gbára lé. wọ́n sọ pé kí wòlíì àwọn ọmọ sùn kọ́ mọ́ wo pé kò ní kúkú wá wọ́n ní òní wá yọ ọmọ sọ pé òun gbàwẹ̀ fún wọn náà ni. sẹ́nu ìwé ìròyìn òní náà ló ti rí léyìn o. ìrìn inú ọkàn ni mo ti ń fọkàn wọn. akọyà jẹbẹ eh, ọyà jẹbẹ eh, ọdà Messi wọ́n ní ó ṣe àyẹ̀wò um, wọ́n wà nù àwọn mẹ́rin nù àgbábọ́ọ̀lù Paris Saint-Germain PSG tí wọ́n yẹ ara wọn wò tó sì jẹ́ pé positive ni wọ́n bá dé wọ́n ti covid nineteen ọlọ́run bá yọ bá ní irísí kíní bú tí ń jà káàkiri. àbí hmm. ẹ̀yin ọdún tuntun èmi rẹ mhm. yá fáwọn èèyàn jẹ ah. yá mọ̀ pé níbẹ̀rẹ̀ ọdún wọn wà rọ́wọ́ wa. ẹjá bù wọn jẹ. àwọn tá a hmm. kà á lẹ̀ yìí kí lè rí sí wọn. bó ló ṣe rí lára wọn kọ́hún. <clears throat> Ah, èmi ò ah. ṣé bí ọba tẹ́mọ lọ́rùn èèyàn gbọ́dọ̀ eh, béèrè bò lórí lára wọn inú gbẹwúrẹ́ ọmọ ẹ̀jẹ̀ wálẹ̀ yóò gbọ́ olówó ẹ̀jẹ̀ ni ṣé bẹ́ẹ̀ bá ti àgbọ̀rọ̀ ìdí ọ̀tẹ̀ lọ́rùn lọ́ba yóò kúkú sí báyọ̀ kò sí ah, eh. ayọ̀ fi lọ́sọ̀lọ̀ lọ́rùn mẹ́rin. ọjà hello. ẹ káàárọ̀ ẹ káàbọ̀ ẹ káàárọ̀ oh. akú ọdún tuntun. ẹ ṣé yẹsà lórí ọ̀rọ̀ ẹ tó sọ̀rọ̀ yín láti Kaduna nípa àwọn tí ó du ipò ààrẹ twenty twenty three hmm. anyway wọ́n rí sọnà ṣùgbọ́n ohun tẹ́mi ti ẹ̀rú mẹ́ni pé ẹni tó lọ́gbọ́n tó lóye tó dẹ̀ ti gómìnà rí nípínlẹ̀ Èkó lórí Aṣíwájú làwa dúró Ọlọ́run ti fún wọn ṣe hmm. láìjọ bí aláàbí sẹ́yìn Aṣíwájú Tinubu. hello. yẹsà ẹ kú ètò. ẹ káàbọ̀ kí ọba àtẹ̀lé àfẹ́ dá sí so kọ́lọ̀ fi ọ̀hún kẹ́ ọba wa Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun ṣeun bí ojú ọ̀nà ẹ̀rọ o. ẹ̀lọ́ o. ẹ̀lọ́ ajá balẹ̀ lẹ wa. láti ọ̀dọ̀ aláàfin alhaji mudasu orílẹ̀ èdè. ok. Ah, ìta àfẹ́ sọ gbogbo mìíràn tí wọ́n gbà rẹ̀ láti mú kó mójútó dáadáa ọlọ́wọ́ sànù wa àtàlà ajé wa yìí oúnjẹ tó bá wà yìí ọdún ọkọ mẹ́tò wọn púpọ̀ sí mọ́ o ó wá lé o náà gbàdúrà wa o bàbá wúlò àdúrà wọn bá lè fi wọn o bàbá lè fi wọn o bàbá lè o wá lé o. kárí apèdè gbáyé. ẹ gbáyé. ẹ kàrọ rubicon bayo. ẹ ṣe wa. ẹ mà kàrọ akọ ọdún. ẹ ṣeun o. ọ̀pọ̀ rẹ̀ láyé agbátẹ̀ lọ́dún tó lọ àtúgbàtẹ̀ lọ́dún yìí kò ní rẹ́yìn kò ní sú yín o straight látàkì máa rìn ni. Ah. ṣé rí ọ̀rọ̀ ètò ààbò yìí lèmi fẹ́ sọ nípa ẹ̀sùn tó fi ń kara wọn yìí bí ọ̀rọ̀ ìbọn gbogbo nǹkan wọn ṣe ní ìsàmù lọ́dọ̀ àwọn ọlọ́pàá nígbà tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ láàrin wọn ẹ̀dá kò níbo ló wá fẹ́ kojú sí hmm. àtijọba àtàwọn ọlọ́pàá kanda kan bá wá solution sọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí o kó mọ̀ sí pé ẹlẹ́sìn bí ọba wa ní ọ̀ṣun ti sọ. So tó gẹ́gẹ́ bí ọmọ yìí pẹ́lẹ́ ó wà lórí wọn ó sì kí o láìfù wa ná ká lè rí nǹkan sọ nípa tiwọn ọlọ́run á fún wa. ẹ ṣe àdúpẹ́ ọ̀hún hello ajá àbálẹ̀ ìròyìn ní ti létoko ńlẹ̀ ń gbọ́ láti ìkànnì ti fresh nílùú ìbàdàn hello. hello. ẹ ti wà lójú òpó wa. ẹ káàárọ̀ ẹ káàbọ̀ ẹ kọ́ dúdú tó sọ. ẹ ṣé o. mr odugbesan láti waterside ogun waterside. Mhm nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ̀jẹ̀ tí ọlọ́ ẹ̀jẹ̀ kí nùsì yẹn lọ́dún yẹn kó máa wà balance. kó máa kó máa balance kó máa jẹ́ kó máa pọ̀ sí pàtì kan jù kan lọ. n tí wọn bá kọ́ náà wọ́n rìn àwọn ọkà bàbá ẹni sùúrù ẹni sùúrù náà ẹni sùúrù ẹ ó ẹdúró náà àwa ọ̀kanjú ṣé ẹ̀rí tó ń ṣẹlẹ̀ ni pé n tí wọ́n bá kọ́ làwọn ọkà fún yín láì fi kún láì yọ kú ṣẹ́gbọ́ n tí wọ́n kọ́ náà wọ́n ẹ jọ ẹ a nífẹ̀ẹ́ tẹ̀sán yẹn gan la máa ń gbọ́ always. àwa náà nífẹ̀ẹ́ yín ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe o ẹ ṣe fún mọ̀nà tẹ́ ẹ ṣe. hello. àwọn ẹ̀lọ́ arákùnrin báyìí. ẹ káàbọ̀. bọ́lá ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. àbẹ̀kí o dr báyọ̀ fi ṣe ọpọlọ ọpọlọ yóò ní dàrú. àmín. so a kàn á kí àwọn alábàdàn tó ti ojú láti wá sí olóògbé tó wà nílé ọba wa náà tí ọba wa ṣe wọ́n gbìyànjú tọba àti tó kúrẹ̀ tó ń bọ̀ náà wàá rọ̀ wọ́n pé ìlànà tí Olúbàdàn filẹ̀ tó ń lọ ìfilẹ̀ táwọn ti ṣe jù bẹ́ẹ̀ lọ Ọ̀yọ́ ti tò ní dàbí o Ìbàdàn náà ní dàbí lápapọ̀. ẹ ṣe àdúpẹ́ á dìde lẹ́yìn tẹ́yìn bá ti sọ̀rọ̀ báyìí. ẹ bàbá abọ́ládé sàlàyé bàbá olóyè dókítà báyọ̀ fálékì ah, ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ọkọ̀ ọjọ́ ẹ̀mí ayẹ́ni sí kẹ́ni orúkọ tèmi láti mọ́kọ́ lámbàdàn nígbà. ààrẹ eh, fún orílẹ̀ yìí a ní ìdí ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tútù ẹ ṣe ọ̀rọ̀ ni ṣùgbọ́n àlàájì ò tí ì ní lè ṣe torí pọ̀ ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tútù náà bí táwọn àgbà orílẹ̀ tó ti fẹ́ ṣe ààrẹ ò dáa ìpìlẹ̀ dẹ̀ ti rì highly sick and devastated and adẹ ń béèrè fún pé ẹ jẹ́ ká pe ìyàmọ ilẹ̀ yẹn wò bọ́n tí dr hamzat máa ń sọ lórí program bàbá bọ́ládé májílá sunday là ń we refuse to construct and reconciliate tá a bá sọ wípé ààrẹ la fẹ́ dìbò yàn we continue to fail àádẹ́tẹ̀ síwájú láti máa já kulẹ̀ lọ ní èpè kan ayẹyẹ ìdíkẹ̀ lórúkọ tí mẹ́ka àrùn fẹ́ káàárọ̀. ẹ ti sọ ní tẹ́sán hmm, for today ó ti dá a báwọn. Hmm, ẹ já fàdà gba ayé ni wọn kọ kúkú sọ gbogbo tí bẹ lọ́kàn ara rẹ̀. bẹ́ẹ̀ni a lè dìde báyìí. bí o bọ ọba fẹ o a tún lè mú díẹ̀ mọ́ ti tí a. mèyọ ló dìde sanfẹ fosí kìlẹ̀ dìde. tẹ́kí tẹ́kí dìde. Ah, ah o lè bá mi sọ̀rọ̀ tì. Ah, jẹ́ mọ́ sọ̀rọ̀ tì. o lè bá mi sọ̀rọ̀ tì. jẹ́ mọ́ gbọ́rọ̀ sí lẹ́yìn. Eh, mayor akaaro akudede àsìkò yìí o. rubi bayo. <laughs> bó o ní. rubi kan. ẹ ṣeun ẹ that was a good outing yesterday. thank you so much. Hmm. Of course, uh, this morning uh, we will uh, be doing exactly what we're known for. Mm. ohun tá a bá rí bẹ̀rẹ̀ tá a jábọ̀ hmm. ó yẹ ká jábọ̀ òpin ẹ̀. Hmm. this station covered extensively for a whole day mm. the official commissioning of Lekan Salami mm. Sport Complex mm. Adamasinga Stadium yeah. and uh, that day we saw it was beautiful but the heaven opened ọ̀run yálẹ̀ hmm, ọ̀run yálẹ̀ ọ̀run ojú fèrèsé ọ̀run sí omi wá dà lẹ́ yìí dàgbọ́ ẹ̀fọ́ òpùn báwọn omi dà lẹ́ ni omi yìí. which almost mad the beauty of the commission. Eh, eh. but who are we to blame God right. kò síbi òjò lè pa. Hmm. Hmm.